ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọlọ́run ọba tí ó fún wa ní gbàláàyè láti tún lè máa bẹ̀rẹ̀ tafsir wa lénìí abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ kó má ṣe ìgbà ìjókòó tèmi ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà bákan náà àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run bá kó bá ṣe dáadáa fún wa àwọn tó di bọ́sálì kìámà ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá yọ́nú sí wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run ṣe dáadáa fún wa jẹ́ kí àtúbọ̀tán wọn ó dáa ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جعل الله الكعبة بيت الحرام قياما للناس والشهر الحرام والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم تفسير والورق ọba arahman ọba tí ó kẹ́ gbogbo ẹ̀dá pátápátá láyé àtẹni tó ṣe tọlọ́run àtẹni tí ò ṣe tiẹ̀ rahmaniya tọlọ́run yóò kárí gbogbo ẹ̀ ṣùgbọ́n rahim ọba tí ó ṣàn wákẹ́ni tó bá ríjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama orúkọ ọlọ́run àtàwọn òròyìn yẹn náà la fi bẹ̀rẹ̀ tafsir ọlọ́run ọba ń sọ fún wa ọlọ́run ọba ní ja'ala Allahu al-ka'bata al-bayta qiyaman linnas ọlọ́run ọba ní ó wu ọlọ́run ọba bẹ́ẹ̀ ja'alallahu al-kaaba ọlọ́run ọba ló ṣe kaaba kaaba al-bayt al-haram èyí tí í ṣe ilé abọ̀wọ̀ ọlọ́run ọba pè kaaba ó pè é nílé torí pé n tó ń bẹ lára ilé tá fi ń pelé nílé gbogbo ẹ̀ ló pé sára kaaba kaaba ó ní gànà. olórígun ó sì ní àjà gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló máa ń pé sára lé táàfin máa sọ pé ilé nì ọlọ́run ọba wa ni ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló ṣe kàábà èyí tí í ṣe ilé àbọ̀wọ̀ ọlọ́run ọba ṣe ó ṣe ó ṣe lọ́pọ̀ mú lérò ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ẹ̀dá baitul haram ja'ala Allahu salahan wa ma'ashan linnas likiyami amuridinihim wa duniyahum ọlọ́run ọba fi kàába ó fi ta kókó tó pọ̀ nínú ìgbésí ayé ẹ̀dá nípa ètò àlàáfíà ọlọ́run ọba fi kàába ó fi ta kókó ẹ̀ nípa ètò ìdàgbàsókè nínú jíjẹ múmu ọlọ́run ọba fi kàába ó fi ta kókó ẹ̀ lérílẹ̀ lọ́nà wo ni aṣàlàyé fún wa lánàá wípé kàába ẹnikẹ́ni tó bá ti wọ kàába ó ti dẹni ìfọkànbalẹ̀ kéèyàn ó tó wọ kàába oríṣiríṣi àwọn nǹkan ló lè máa ṣẹlẹ̀ wọ́n lè já nǹkan gbà lára ẹ̀ àmọ́ bó bá wọnú kàába ọlọ́run ọba ṣe kàába ní ààyè ìfọkànbalẹ̀ ẹni tó ti pa àwọn méjèèjì ń lérí mọ́ra wọn pé tóun bá fojú kàn òun ó ṣe níjàmbá ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé nù káàbà ló ti lọ fojú kàn kò lè ṣe nǹkan kan fún mọ́ ọlọ́wọ́n bá ṣe eléyìí láti lè jẹ́ kó máa bí àlàáfíà fáyé ọlọ́wọ́n bá ṣe eléyìí láti lè máa fi pa ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà bó bá o pa bó o bá o bú lẹ́sẹ̀ ọlọ́wọ́n bá ló ṣe é bẹ́ẹ̀ ja'alallahu al-ka'bata al-bayta. جعل الله الكعبة بيت الحرام كياما للناس والشهر الحرام والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم ilé kan ni èyí tó ṣe wípé yalúdù bíi alkhọ́ìfù ẹni tí ń páyà tẹ́rù ń bá tó bá ti sáàdì kàábà ó sì dẹni ìfọ̀kànbalẹ̀ kódà ṣáájú kanabi sallallahu alayhi wa sallam ká tó gbé dìde lánàbì ọlọ́run láàrin àwọn lárúbáwá bó ti wulẹ̀ kíjà yín ó lágbára tó man yalúdù bìlkàábà ẹnikẹ́ni tó bá ti ṣe kíni tó bá ti lọ sádi kàába ó sì dẹni ààbò ẹnìkan ò ní fi jàǹbá kan wàyà mánu fi ìdọ̀ìf ọ̀lẹ tí ò léèyàn tó bá ti sádi kàába kò sẹ́ni kankan tí ó lè fi nǹkan kan ṣe láàfin nínú nínú síra gbàtí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tànàbí ṣe ìrìn àjò tó ṣe yìí tànàbí gbé wá sí i tó gbé wáàsí lọ sí Taif torí pé gbà tí amul huzni ọdún ìbànújẹ́ èyí tó wáyé òun náà ni ọdún tí ìyàwó anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tí í ṣe ìyàwó Khadija ọdún ọ̀hún ló fa lẹ̀ ọdún ọ̀hún náà ni amur rasul Abu Talib ó náà fa lẹ̀ lọ́dún kan náà ìyàwó Khadija radiyallahu anha tó bá ti kọ̀ọ̀rọ̀ kánáwó òun ó gbowó kalẹ̀ kójúmọ́ bá àti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọrọ nínáwó bá dé ọdún náà lọ́lọ́run mú sọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí Abu Talib tó bá kan ọ̀rọ̀ pé ká wó yàn mọ́yàn wọ́n ń wo Abu Talib má anabi sallallahu alayhi wa sallam lára. Mm -hmm wọ́n bá fẹ́ sànẹ́bì ní jàǹbá wọn tí kì í bá ṣe ti Abu Talib wọn ò wò má nẹ́bì lára torí pé Abu Talib òun ló kù lágbà nínú gbogbo àwọn ọmọ Abdul Muttalib wọ́n sì rí gẹ́gẹ́ bíi Sheikhul Qabila wọn ò gbúdọ̀ ṣe nǹkan tí yóò takò ntí Abu Talib bá sọ lọ́dún kan yìí náà Khadija fayé lẹ̀ Abu Talib ó náà fayé lẹ̀ wasumiya al-aam bi amil amil huzni wọ́n wá pé ọdún yẹn ní ọdún ìbànújẹ́ fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam lọ́dún náà àwọn ọ̀ṣẹ̀bọ nílùú mẹ́kà wọ́n wá fọwọ́ gbáyà pétọ́ ọwọ́ tẹ̀ gbogbo àwọn táwọn ń tijú mọ́ lára náà ni òsínmọ́ yìí àsìkò yẹn wá ṣe déédéé ìgbà tánàbí wá lọ ṣe wá sí fún àwọn ará tọ́ìfù àwọn ará Taif òun náà ni àwọn ará Hijaz nínú ìlú tó papọ̀ tá ń pè ní Hijaz Mecca Madina àti Taif ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ń pè ní Hijaz nígbà náà anabi wa gba Taif lọ anabi lọ ṣe wáàsí fún wọn wípé kán gba tọ́lọ́hún àwọn ará Taif kàkà kí wọ́n gba ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá pe àwọn ọmọ kéékèèké àtàwọn dìndìnrìn wọn wá ní kí wọn sa òkò kí wọn sa òkúta lọ́wọ́ wọn wá ń lé ànábì lóko sallallahu alayhi wa sallam ànábì wá ń sá wọn wá tún lé wọn tún lé lóko débi pa ànábì jáde kó núùlù wọn tún tẹ̀lé àwọn àfọ onímọ̀ ìtàn wọ́n sọ iye mẹ́ẹ̀lì tánàbì fẹsẹ̀ rìn tí wọ́n padà lẹ́yìn ẹ̀ tí wọ́n lẹ̀ lóko débi pé gbogbo gìgísẹ̀ ànábì sallallahu alayhi wa òun ló kún fún ẹ̀jẹ̀ káwọn èèyàn yìí tó wá padà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi wá dúró nínú igbó arọ́rọ́ igi dàbínú kan tó ń bẹ láàrin Taif àti Maka anabi wá dúró ń bẹ fódìjọ́ mẹ́ta àti lè wọ Maka Maka ò ṣe é wọ̀ mọ́ Taif ò ṣe é padà sí torípa anabi ti gbọ́ páwọn ará Maka sọ wípé kò gbúdọ̀ wọlé mọ́ bó ṣe jáde yẹn Taif náà ni kò lọ dúró sí. Si torí pé àwọn táwọn lè tijú mọ́ lára Abu Talib kò sí láyé mọ́ ìró ìdé tí gbọ́ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi sì mọ àwọn tí ń lérí ó mọ tí wọ́n lè ṣe gbogbo tí ó bá yà ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ pánabi ò wọ ìlú Mẹ́kà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ anabi wa ń bẹ lọ anabi wa ń bẹ lọ pé ọlọ́run ọba látẹ̀kí ní ìlà nafsi ọlọ́run má dá mi dá ọ̀rọ̀ ara mi má dá ọ̀ràn mi dá ẹni tí ò fẹ́ràn mi má kó àlámọ̀rí mi lé ẹni tó jọ tá mi má kó lé wọn lọ́wọ́ torí pé ẹni tó kù lágbà nínú àwọn ọmọ Abdul Muttalib àwọn tí ò fẹ́ràn anabi ló kún bẹ́ẹ̀ àwọn ganan wa lérí pé anabi ò ní wọ ìlú mọ́kàmá anabi wa ránṣẹ́ anabi wa ṣe istijar pẹ̀lú arákùnrin kan tó ń pè ní Mut'im bunu Ibti arákùnrin yẹn níjọ́ náà káàna mushrikan ni kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n jẹ́ nìkan tó jẹ́ akíkanjú tí gbogbo àwọn yẹn sì máa ń bẹ̀rù anábì wa ránṣẹ́ sí i wípé mo fẹ́ wọ mọ́kà ṣùgbọ́n àti wọ mọ́kà ó di ṣòro mi ò lè wọlé ṣé mo lè ṣe istijar kí n wà lábẹ́ ààbò rẹ kí n lè fi wọlé kó lè mú mi wọ ìlú mọ́kà arákùnrin yẹn wá ní pé kò sí wàhálà òun ló wá lọ pàdé ànábì sallallahu alaihi wasallam òun ló wá mú ànábì wọlé ibi tá a fẹ́ lò ń bí ọ̀rọ̀ yẹn ni pé ànábì ò lè lọ lé kàábà ló má ànábì lọ gbàtà ànábì wá dé kàábà ànábì wá tawaf ìgbàtà alákùnrin yẹn mú ànábì wọlé táwọn kèfèrí ń rí ànábì báyìí ẹ dáhùn alá ṣùgbọ́n ẹni tó mu wọlé ń ó tayọ ẹni tẹ́nìkan lè tiẹ̀ sọ pé sọ̀n kankan wọ́n wá ń bi léèrè ipe wa arákùnrin ǹjẹ́ ṣé wọn náà ti gba islam ni oníbàálù mustaja mi ò gba islam mo kàn mú wọlé ni kì í ṣe pé mo gba islam ńgbà tánábì wa tà wá fùtán ńgbà tánábì tánábì ti wọlé ó sì ti dé kàába kò sí dẹ́ni ká lè fi ṣe mọ́ ló fi jẹ́ wípé kàába látàyè john lọ́lọ́wọ́ bá ti ṣe bẹ́ẹ̀ ja'alallahu al-kaabata al-bayta al ja'alallahu. lábẹ́ tá a sọ yẹn làwọn àáfàá ti wá fa ìdájọ́ yọ wípé téèyàn bá jẹ́ mùsùlùmí tó ń bẹ nínú ìṣòro tó wá wọ̀ tún tó wò sí torí pé ẹni tó lẹ́nu ẹni tó lágbára tó lè sádi kì í ṣe mùsùlùmí òun nìkan ló sì lè sádi àwọn àáfàá ní kò sí láì fi ń bẹ̀ lọ́ba agbára tó nìyẹn lọ sádi agbára rẹ̀ yẹn láti là ọ́ nínú wàhálà tó wà èyí ló fà á tó fi jẹ́ pé gbà tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin Iraq àti Kuwait tí Saddam tó wá ń sọ àdó olóró sí Saudi làwọn afáàfin mú fatiwa wá wípé Saddam yìí ẹ̀rù Saudi ń bà tìjọba tìjọba tọmọ ogun tọmọ ogun ẹ̀rù ń bà àwọn Saudi torí pé wọ́n mọ aburú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn àfáà wa mú fatiwa wá fáwọn ìjọba pé kò sí ní tó burú ẹjá lọ báwọn Amẹ́ríkà kí wọ́n gbèjà wa lọ́dọ̀ Saddam níjọba Saudi fi wá fàyè gba àwọn ọmọ ogun Amẹ́ríkà láti wá dáàbò bò wọ́n níbi àdó olóró tí Saddam ń sọ sí Maka àti Saudi Arabia àwọn èèyàn wá gbọ́rọ̀ jáde wípé ah Saudi ma wá yẹ̀yẹ́ o wọ́n tún ń wá ìrànlọ́wọ́ lọ́ọ̀dọ̀ kèfèrí bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba lẹ́ni tó bá ti mú kèfèrí lọ́rẹ̀ àyè ó ti dára wọn àwọn èèyàn kan bá ń pa àwọn àfọ Saudi wọn láwọn náà ti di kèfèrí lẹ́nu ọlọ́run làwọn àfáà wa gbé kọ̀ráàrù jáde pé n táwọn ṣe àwọn lẹ́rìí fún nítorí pé táwọn bá wo wáyé táwọn wẹ̀yìn ta lẹni tó lè kojú Saddam nígbà náà àwọn rí i ọmọ ogun Amẹ́ríkà ni làwọn fi sáàdì wọn ìyẹn ò ní káwọn ọmọ kírun àwọn ọmọ ìyẹn ò ní káwọn ṣùgbọ́n látara àwọn tọrọ òye nígbà náà àwọn ará Iran àtàwọn míì wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé pọ̀lọpọ̀ àwọn àfa Saudi wọ́n ti di kèfèrí látara pé wọ́n wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn kèfèrí láti gbà wọ́n lẹ̀ eléyìí kò sí láì fi ń bẹ̀ lọ́dún tá ànábì fẹ́ wọlé ta wíì mut'imu bunu ìdí kánà mushrikan kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n lọ́dún náà òun nìkan lẹ́ni tó lè mú yàn wọlé táwọn kèfèrí ò ní lè ṣe nǹkan kan ànábì wa ránṣẹ́ sí ẹ lọ́ba ń ba pé kó wá mú mi wọlé kò sì torí ẹgbà islam ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó gba islam nínú oore tá ànábì ṣe nígbà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìran rẹ̀ àwọn ìran rẹ̀ ni wọ́n máa kó kọ́kọ́rọ́ kaaba lọ́wọ́ wọ́n sì ṣe mùsùlùmí nígbà náà gbàtà ànábì wa ṣe fatihu makkah tánàbí wá láti Mọ̀dínà tọ́lọ́n wá kó Mọ́kà Kàábà gbogbo ìjọba ọlọ́nkó lánàbí lọ́wọ́ àwọn èèyàn wá fẹ́ gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ wọn anábì ní ẹ filẹ̀ sọ́wọ́ wọn àwọn ìran rẹ̀ náà ni kó máa kó lọ́wọ́ nítorí tó ṣe tí baba ńlá baba wọn ṣe lọ́jọ́ kìíní àná fanabi wa muhammad sallallahu alaihi wa sallam ìntàfẹ́fà yọ ń bẹ̀ ó náà ní wí kàábà ọlọ́run ọba ṣe ní ààyè ìfọkànbalẹ̀ fún gbogbo ẹni tó bá débẹ̀ ọlọ́run ọba ṣe ní ààyè tó ṣe wípé ẹni tó bú ọ nígbà tí ẹ bá pàdé ara yín tó o ti lérí pé èmi náà ó bú tèmi padà bẹ́ẹ̀ bá pàdé ń bẹ̀ ò gbúdọ̀ bú ẹni tó gba ọ létí tó lọ́gbà tiẹ̀ padà bó bá ṣe kàábà létí pàdé ara yín ò gbúdọ̀ gbá padà lóbi jẹ́ pọ́lọ́wọ́n ọba ṣe kàábà ó ṣe ní ààyè ìfọ̀kànbalẹ̀ kì í ṣe páyè ìfọ̀kànbalẹ̀ nìkan ọlọ́run tún ṣe láàyè tí ó máa mú ìgbèrú bá ètò ọrọ̀ ajé gbogbo ẹni tó bá ṣe nǹkan mèremère yóò kó wá kàábà àwọn èèyàn tó bá rí yóò wù wọ́n rà ẹni tó bá ní tó fẹ́ tà yóò kó wá ẹlòmíì ó ti ṣe nǹkan kalẹ̀ kò ní ta ó di àsìkò hajj torí pé oríṣiríṣi àyàn ni ó wà bẹ́ẹ̀ ọjà ó máa ta oníkàlùkù ó máa rà wọn ó máa ṣòwò ọlọ́run ọba ní àmọ́ọ́mọ́ fi kàába àfitakoko bẹ́ẹ̀ àǹfààní tó ń pọ̀ ń bẹ lára kàába alfawaidu ruhiya àǹfààní ti dàgbàsókè ẹ̀mí tá a mọ̀ sí spiritual benefit ó ń bẹ lára kàába alfawaidu iqtisodiya èyí tá a mọ̀ sí commercial benefit àbí economic benefit ó ń bẹ lára kaaba èyí tí í ṣe àǹfààní ètò ìsúná ó ń bẹ lára kaaba bákan náà alifawaidul ijtimaiya social benefit àǹfààní ìtàwùjọ kọkàn ó balẹ̀ kó mọ̀ sí bó ba ọpá bó ba ọbú lẹ́sẹ̀ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ la kó sí ara kaaba kì í ṣe pé à ń kàn lọ bẹ́ẹ̀ nìkan ó tún wá ń sọ gbogbo wa náà dọ̀kan òkúwa ìsìlámíyà àjọmọ tawaf àtolówó àti pírẹsidẹ́ǹtì àti gọ́fúnà àti bó ti rí o jẹ́ gbogbo àjọ àmọ tawaf pẹ̀lú aṣọ kan pẹ̀lú ìṣesí kan ọlọ́run bá làwọn àlàṣe bẹ́ẹ̀ ja'alallahu al-ka'bata ọlọ́run láwa la ṣe kàábà bẹ́ẹ̀ aṣélòpọ̀ múlẹ́rò dáadáa fáyé fún gbogbo èèyàn ẹ máa kan ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ òun nìkan kọ́ wàṣàrọ̀l àrọ́m bẹ́ẹ̀ sì ni àwọn oṣù àbọ̀wọ̀ a ṣe oṣù àbọ̀wọ̀ ní oṣù ìfọ̀kànbalẹ̀ fáyé kí ni dẹ́ ṣàrọ̀l àrọ́m ó náà ní àwọn oṣù mẹ́rin kan nínú àwọn oṣù ojú ọ̀run tó ti pọ́ lọ́wọ́n ọba ṣe jíjagun léèwọ̀ níbẹ̀ gẹ́bọ́lá wọn ṣe sọ ọ́nù suratu tauba tóní inna iddata shuhuri inda Allahi ithna ashara shahran fi kitabillah yawma khalaqa Allahu samawati wal arda minha arba'atun hurum dhalika dinul qayyim fala tadhlimu fihinna anfusakum ọlọ́wọ́n bá ní nínú àwọn oṣù yìí méjèèjìlá àwa ṣe mẹ́rin bẹ́ẹ̀ minha arba'atun hurum. oṣù mẹ́rin kan bẹ nu oṣù méjèèjìlá àṣà àwọn yẹn lóṣù àbọ̀wọ̀ ẹ gbúdọ̀ ṣàbòsí fúnra yín bẹ̀ ẹ gbúdọ̀ gbógun tira yín bẹ̀ ìjà mi gbúdọ̀ wáyé ń naa. orílẹ̀-èdè kan ò gbúdọ̀ bórílẹ̀-èdè ìjà nínú oṣù náà. inda Allahi ithna ashara shahran fil kitabi Allahi àwọn oṣù mẹ́rin kan ń bẹ tó yẹ kó oṣù àbọ̀wọ̀ ni wọ́n rọ́jàb dùlùkàìdà àti dùlùhíjà àti muharram àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọlọ́run ọba ṣe lófin ṣáájú kánábì ó tó dé nígbà tánábì tún wá dé tán àwọn oṣù yẹn ìjà ò wáyé ńbẹ̀ ìjà kì í wáyé ńbẹ̀ rárá bó ti wulẹ̀ kó mọ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé lọ́dún kan anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi rán àwọn mùsùlùmí wípé kí wọ́n lọ sí Taif náà ni anabi ti wà ní Madina nígbà náà anabi ní káwọn mùsùlùmí ó lọ wo báwọn kèfèrí bí wọ́n ṣe múra sílẹ̀ lérí àti wá ja àwọn mùsùlùmí lógun kí wọ́n lọ fimú fínlẹ̀ ṣùgbọ́n wọn ò gbọdọ̀ bẹ́ẹ̀ nìkan kẹjà kásá lọ fi mú fínlẹ̀ anábì wá yan àwọn èèyàn kan ìgbà táwọn èèyàn yìí ń lọ tí wọ́n débẹ̀ wọ́n fi mú fínlẹ̀ wọ́n rí gbogbo bí wọ́n ṣe múra sí bí nǹkan ogun wọ́n ṣe tó wọ́n wá ń padà bọ̀ ìgbà tí wọ́n ń padà bọ̀ wọ́n bá wá rí kọfílà àwọn Quraysh tí wọ́n lọ rajà láti Sham táwọn ń padà sí Maka bẹ́ẹ̀ sì ni àwọn kùrẹ́ṣì náà wọ́n ti kulẹ̀ gbógun ti àwọn mùsùlùmí pẹ̀lú pé wọ́n lé wọn kúrò nílùú mẹ́kà wọ́n gba dúkìá wọn wọ́n gba nǹkan wọn àwọn èyí náà wá ní pé ah, àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú ògo ọlọ́run ẹ̀jẹ̀ wa náà ò fara pamọ́ gbogbo ẹrù tí wọ́n ń kó bọ̀ àwa náà ó gbà lọ́wọ́ wọn àwa náà ó fi di èyí tí wọ́n ṣe fún wa tá a bá gbàgbé ànábì ní wọn ò gbúdọ̀ jà wọ́n wá fara wọ́n bá já lu àwọn yìí lójijì nígbà tí wọ́n jálù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn sá ẹni tí wọ́n gbá mú bẹ́ẹ̀ ó dìjà wọ́n sá kó ẹrù wọn wọ́n kó gbogbo ẹ̀ wọ́n wá ń bọ̀ wọ́n ń padà bọ̀ wá sí Madina àwọn ará Maka wọ́n ti wá rán oníṣẹ́ lọ́ba ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní rẹ̀ ànábì ṣé gbogbo alápanupọ̀ pé kò ní máa sógun nínú àwọn oṣù àbọ̀wọ̀ oṣù tá a máa ń lọ ṣòwò tá a lọ máa ń rajà oṣù yẹn oṣù àbọ̀wọ̀ ló bọ́ sí. Si àwọn èèyàn rẹ síbẹ̀síbẹ̀ wọ́n padà tún wá gbógun tì wá tí gbogbo wa sì ti jọjọ panupọ̀ wípé kò ní mọ̀ sógun àwọn òsì múra ogun lọ́wọ́ nígbà tán sọ̀rọ̀ yẹn fún anabi ó ba anabi inú jẹ́ torí pé gbogbo wọn tààrọ̀ fún alẹ́ yìí gbogbo wọn ni wọ́n ti fara mọ́ pé kò ní mọ̀ sógun níbẹ̀ ìgbà táwọn mùsùlùmí yìí wá dé gbogbo wọn di nǹkan wọn di ẹrù wọn wá lọ bá anabi sallallahu alayhi wa sallam pé òjíṣẹ́ ọlọ́run adé o kódà àtúnkọ́rọ̀bọ̀ wọ́n ń anabi anabi ò dá wọn lóhùn wọ́n ń níwájú anabi anabi ò wọ́dọ̀ wọn ntí wọ́n ṣe dùn anabi sallallahu alayhi wa sallam wàhálà wa bá wọn anabi ní ntí mo ràn yín kọ́ lẹ́ ṣe ẹ tún wá lọ jagun nínú oṣù àbọ̀wọ̀ wọn làwọn ò mọ àwọn ò mọ pé oṣù àbọ̀wọ̀ ti lé gbogbo ọkàn àwọn ni pé oṣù àbọ̀wọ̀ tí àsìkò oṣù àbọ̀wọ̀ tí tó ìṣesí yìí àwọn kèfèrí wá dìyẹn mọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ sáà nẹ́bí sallallahu alayhi wa sallam gbé àà ṣebí ń ta àjọjọ panupọ̀ lé lórí nìyẹn wọ́n wá ń fojú alábòsí oníjàmbá wọ ànábì ọ̀rọ̀ yẹn wá dùn ànábì ọlọ́run wá sọ àyà míì kalẹ̀ pé ànábì àwọn tí wọ́n ń jà lórí èyí tó ṣe yẹn kí làwọn gbẹ́sẹ̀ lé lórí tán fi lé wọ kó mọ́kà sọ yẹ kí wọ́n lé ọ kúrò mọ́kà ọlọ́run ọba ní yẹs alúnẹ́kà ẹ anishar alharam kìtàlùn fi nìyẹn bẹ ní suratul Baqara ọlọ́wọ́n bá ní yasalunaka anishar alharam ọlọ́wọ́n ni wọ́n máa bèrè ànábì léèrè nípa ashar alharam àwọn oṣù àbọ̀wọ̀ kìtàlùn fi sáà lè jagun nínú oṣù àbọ̀wọ̀ ìbéèrè tán wá ń bá nìyẹn wá béèrè pé sáà jagun ní oṣù àbọ̀ ànábì láà lè jagun bẹ̀rẹ̀ hẹ́n àwọn èèyàn rẹ tó oníkàlọ́ ọmọ jagun ànábì wà lè sọ kankan ọlọ́run bá ní wọ́n mọ̀ bí ọ́ léèrè ọlọ́run bá ní ànábì sọ fún wọn kúlkìtà ló ń fi ìsímọ́n ọlọ́run bá ní ànábì sọ fún wọn pé jíjagun nínú oṣù àbọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ni. bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹ̀ṣẹ̀ nìkan ìmọ̀ kọ́ dí àwọn èèyàn láti má rí tọ́lọ́ ń ṣe nítorí pé nínú àwọn oṣù àbọ̀wọ̀ oṣù hajj ni oṣù hajj ló máa ń bọ́ sí dùlùkẹ́ẹ̀dà oṣù hajj ni dùlùhíjà oṣù hajj ni muharram yẹn làwọn yóò ṣe máa padà gbogbo àwọn tó wá ṣe hajj ní gbogbo ayé tí wọn ò sì mọ̀ pé yín ń jagun nílùú yín wọn bá kó síbi ogun ìdí yẹn tọ́lọ́ wọn bá fi fagilógun ní gbogbo àsìkò yẹn káwọn èèyàn ó lè rí ṣe hajj ṣe pẹ̀lú fọkànbalẹ̀ ọlọ́wọ́n bá ní kógun máa wáyé nínú oṣù àwọn oṣù tá a kà yí ìfimu ẹ̀ṣẹ̀ ni wàsọdún ansẹbílélà bẹ́ẹ̀ sì ni ìkọjá àwọn èèyàn láti mọ rí hajj ṣe ní sẹbílélà láti mọ lè wá ṣe hajj lójú ọ̀nà ọlọ́run ó ní àníyàn àti máa jagun àwọn oṣù wọ̀nyí. ọlọ́run ọba nìyẹn nìkan kọ́ wàkú fóró ń bì í àìgbọ́ ọlọ́run ọba gbọ́ ó ń bẹ̀ ń bẹ̀ tó yẹ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ni ẹ̀ ní lòdì sí àṣẹ tọ́lọ́run ọba ti pa ẹ̀hẹ́n. wà á ìtọ́jú ọlọ́run ọba wa nítọ́ gbogbo ń ta wá kàkalẹ̀ yìí wípé ẹni tó bá jagun nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ ìtakùtọ̀ ọlọ́run ọba ń bẹ ń bẹ ìlòdìsítọ̀ ọlọ́run ọba ń bẹ ń bẹ ìkọjá àwọn èèyàn láti lọ sí mọ́sílì haram ó ń bẹ ń bẹ ọlọ́run bá ní wà ìkọ́rọ́jù. ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ tó wá jù yẹn lọ òun náà ní ìkọ́rọ́jù alihi akbaru indallah kéèyàn wá lé ara ẹni tí wọ́n bí mọ́kà ká wá lé kúrò nílùú wọn ìyẹn ju kájà nínú òsùn àbùwọ̀ lọ nítorí wọn fi parí ọ̀rọ̀ ní àwọn kèfèrí ara wọn wá wálẹ̀ torí pé wọ́n ti rí pé àwọn ti ní ẹ̀rí wípé ọwọ́ ti tẹ ànábì ó ti ṣe tí ó yẹ kó ṣe ọlọ́wọ́n bá nílẹ̀ ànábì sọ fún wọn ẹni táwọn ṣe sí ọ ó burú ju èyí táwọn èèyàn rẹ ṣe lọ lílé táwọn lé ọ kó inú kí ni àwọn gbẹ́sẹ̀ lé ọmọ ojúlówó ọmọ ló jẹ́ ń bẹ̀ kí ni ẹ̀rí táwọn fi lé ọ jáde ń bẹ̀ ọlọ́run bá ní wá ìkọ́rájù ahlihi lílé jáde tí wọ́n lé ọ jáde nílùú mọ́kà akbaru indala ayé akbaru ìsímọ́ ìyẹn tóbi pọ̀ lẹ́sẹ̀ ju èyí táwọn wá ń múra kàkàkà sí pé o ti ṣe ní tí ọ̀yẹ́ kò ṣe àwọn èèyàn rẹ̀ jà nínú èyí táwọn ṣe ta ló bí wọ́n lérí ẹ̀ kí làwọn gbẹ́sẹ̀ lé lórí náà fi ṣe bẹ́ẹ̀ àwọn ọba ní wálé fìtínà tó akbaru mina lọkọtì fìtínà tí wọ́n fìtínà rẹ̀ tí wọ́n lé ọ jáde kúrò ní Mẹ́kà ó ju pípa táwọn èèyàn tiẹ̀ pa àwọn èèyàn wọn nínú oṣù àbọ̀wọ́ lọ ìtumọ̀ àyà yẹn nìyẹn tókòtò yẹn ọba ma sábàbù nùzúl èèyàn kàlẹ́ sọ́kò wàlé fìtínà tó akbar fìtínà à ó ju ká pààyàn lọ ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ní tóbi ni wípé wàlé fìtínà tù àyè ìkírájú nàbíyì mi mẹ́kà lílé tí wọ́n lé ànábì kúrò nílùú mẹ́kà fìtínà táwọn kèfèrí fún akíbárù ìyẹn tóbi pọ̀ lẹ́sẹ̀ minal kọtìlì ju pípa táwọn ọmọlẹ́yìn ànábì pa àwọn kèfèrí nínú oṣù àbọ̀wọ̀ ìwà alẹ̀ wa múra kankan lélẹ́rí bàtáyà yìí wa sọ̀kalẹ̀ ọkàn ànábì wa balẹ̀ ànábì lẹ́yìn tí mo mi ẹ má bọ̀ ọlọ́run ti gbèjà yín ẹ má bọ̀ látara adé eléyìí kí la fẹ́ mú ń bẹ̀ lóbi jẹ́ pé fìtínà ti ń bẹ láyé dèní àwọn kèfèrí àwọn ní ogun mùsùlùmí lábẹ́rẹ́ tí mùsùlùmí bá gbàǹkùkù ah gbàgùn lábẹ́rẹ́ mọ́nà ẹ̀rí o wọ́n ti ń lu gbogbo èèyàn o ìyẹn ni gbogbo ayé ó gbọ́ ìyẹn ni tẹlifíṣàn ó gbé ìyẹn ni rédíò ó gbé ní ìṣẹ̀lẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àdúgbò mi ń bẹ lẹ́nìí bí mùsùlùmí bá fẹ́ gbalé ń bẹ wọ́n sọ fún wọn pé àgbà mùsùlùmí sílé ní tí wọ́n sọ nìyẹn wọ́n sọ láì yọ̀sẹ̀ pé àwa ò gba mùsùlùmí sílé jẹ̀mọ́ tó bá yẹ pé ọ̀rọ̀ ti gbàgbọ́ belief tó ní kálukú ní kò sẹ́nìkan tó ní túláàsì kájọjọ nígbàgbọ́ kan ọlọ́run ní máa fi yàn mọ̀nà ṣùgbọ́n humanities ìbágbépọ̀ ẹ̀dá ó yẹ ká bára wa gbé pẹ̀lú rọrùn torí pé dání wa ọlọ́run ló dá gbogbo wa nínú òfin Islam mùsùlùmí ò gbúdọ̀ sọ pé ẹni tó ń bá òun gbé torí pé kì í ṣe mùsùlùmí kó fara ní bó bá fara ní ọlọ́run fìyà jẹ ọ́ ṣùgbọ́n gbà tẹ́nìkan bá wá sọ wípé ẹ òun ọgbà mùsùlùmí sílé tí mùsùlùmí kan náà wá kọ́lé tó ní gbogbo ẹ̀ tí èsè mùsùlùmí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó jáde ìyẹn ni pépà ó gbé kọ́dà àwọn mùsùlùmí gbogbo àwọn tí èsè mùsùlùmí ti ń gbélé wọn ti ń lé wọn jáde àwa máa sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè kan ọmọ orílẹ̀-èdè kan ni wá ìkankan náà ni wá ẹ̀sìn ọ̀fàjà ṣùgbọ́n gbogbo eléyìí ní gbogbo àwọn àdúgbò tí wọ́n bá rí pé àwọn mùsùlùmí ń sáré jọ síbẹ̀ tí wọ́n ń pọ̀ ń bẹ̀ wọ́n lọ sọ̀pàdé pé ẹ má gbà wọ́n sílé. látara àdé eléyìí nǹkan yẹn lábẹ́ ẹnìkan ò ní gbọ́ ọwọ́ àdìjọ́ tí elégbò bá wá so esin sẹ́nu gbogbo ayé wàá rí ṣùgbọ́n àwa mùsùlùmí sùúrù ṣe pàtàkì lóògùn tá a bá ń ṣe ìwọ baba mùsùlùmí náà mùsùlùmí lọ wálé délé rẹ tí wọn fẹẹ gbalé òfun wọn lé láyé ò lè gba mùsùlùmí sílé ẹ ta ló tún fẹẹ gbà bẹ́ẹ̀ látara àdìẹ lẹ́yìn jọmọ Ọlọ́run bá jẹ kó yé wa nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ èyí táwọn mú kúnkún yẹn Ọlọ́run bá lẹ́yìn tẹ ẹ sífà nẹbi gan jù yẹn lọ gbogbo dúkìá àwọn mùsùlùmí lẹ gbà olówó padà dolo sí lórí pọn bẹ tẹ lánàbí lọ Mádínà gbogbo abdulrahman ọmọ aof gbogbo tí wọ́n ní ẹ̀jẹ̀ wọn mú wọ́n padà tún dolosi nígbà tí wọ́n dé mọ̀dínà gbogbo àwọn abubakar náà Dolosi nígbà tí wọ́n dé mọ̀dínà náà tún wá lọ ń ṣiṣẹ́ míì wọ́n lọ tán ẹ jókòó lé gbogbo dúkìá wọn nínú òfin ẹ̀yin lárúbáwá ta òfin wo lóníkẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ sẹ́yìn sọ̀rọ̀ lérí ẹ̀ nígbà táwọn mùsùlùmí wá ṣèèṣì báwọn èèyàn yín jà nínú oṣù àbọ̀ lẹ́wà ń pariwo lẹ́wà ń rán àwọn delegations wọ́n wá lọ ńlá lé ànábì nílùú ànábì wà lè sọ̀rọ̀ nítorí pé òfin àpanupọ̀ náà ló fi yẹn ọlọ́run wà nílẹ̀ ànábì má dá wọn lóhùn àwọn náà ti ṣe ń tó burú ẹni odi tó ń odi náà látara àdìẹlẹ ìjàmá ìntàfẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni asharul haram òun oṣù àbọ̀wọ̀ ọlọ́run ọba ṣe ogun léèwọ̀ nínú oṣù yẹn kálàáfíà ó lè máa bẹ láyé káwọn èèyàn ó lè máa ríṣẹ́ hájì ṣe pẹ̀lú rọrùn kọ́mọ àdìgbé ogun ṣẹlẹ̀ lọ́nà àlè ọlọ́run ọba fi fagilé gbogbo tí ń jọmọ́ ogun gbogbo ohun tí ń jọmọ́ yíyaró àwọn èèyàn kan náà ṣe nǹkan báyìí fún wa àsìkò àwa náà fẹ́ yaró kò gbúdọ̀ jẹ́ ní oṣù àbọ̀wọ̀ kò gbúdọ̀ jẹ́ rajab kò gbúdọ̀ jẹ́ zolokaaida bẹ́ẹ̀ sì ni kò gbúdọ̀ jẹ́ zolohijja kò sì gbúdọ̀ jẹ́ muharram. àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn oṣù àbọ̀wọ̀ ni wọ́n ọlọ́run ọba ní ja'ala Allahu káábà ní torí pé wáwò yẹn wáwò látìfì ni ó ti mú un tó ṣẹlẹ̀ sí Kaaba ó ti ṣẹlẹ̀ sí Sharul Haram náà ọlọ́run tó ṣe Kaaba ní òpómúlérò àlàáfíà ní òpómúlérò ìbàlẹ̀ àyà òun náà ló ṣe àwọn oṣù abọ̀wọ̀ yìí lópómúlérò ìfọkànbalẹ̀ lópómúlérò ìbàlẹ̀ àyà fún gbogbo ayé wàlhádìyà wàlkọ́lá bẹ́ẹ̀ sì ni wàlhádìyà alhádìyà òun náà ní hadiyatun mufradu ẹ̀ nìyẹn alhadiyu òun náà ni ẹran ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ hajj yóò mú ẹran lọ́wọ́ bóun bá parí iṣẹ́ hajj wọ́n sọ pé ẹran àdáyà ó lè ṣe ràkúnmí ni ó lè ṣe màálù ni ó lè ṣàgbò ni tó bá parí iṣẹ́ hajj ó wà dùnrán kò sẹ́ni tó bá ṣiṣẹ́ hajj tí ò ní pẹran wọn ò ní ẹran àdáyà ọlọ́run ọba wa ní wálé adi nígbà náà ẹnikẹ́ni tó bá ti wá pinnu pé òun ń lọ ṣiṣẹ́ hajj tó bá ti lè mẹ́ràn lọ́wọ́ nǹkan kan ò gbúdọ̀ ṣe tí bá ti rìn bọ̀ kódà kó ṣe pé ẹnìkan ti ń sọ ipa àwọn fẹ́ pa àwọn fẹ́ fi nǹkan kan ṣe ọlọ́run ọba ní wálé adíyà ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó ti mẹ́ràn dáyà lọ́wọ́ pẹ̀lú àníyàn pé òun fẹ́ lọ ṣiṣẹ́ hajj ẹ̀ gbúdọ̀ fi kankan ṣe ìyẹn ń bẹ bẹ́ẹ̀ kánábì ò tó dé lọ́dọ̀ àwọn alárúbáwá tó bá ti mú lọ́wọ́ báyìí hadiyu ó náà ní gbogbo ẹran téèyàn bá ti mú lọ́wọ́ pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ ṣe hajj ẹran ìdáyà mi mo mú lọ́wọ́ yìí tí wọ́n bá pàdé ẹ̀ lọ́nà kódà kó sẹ́pẹ́ ni wọ́n ti ń wa wọn ò gbúdọ̀ fi kankan ṣe. wàlẹ̀ kọ̀láìd kọ̀láìd náà ẹran ìdáyà náà ni ẹran ṣe hajj ni ṣùgbọ́n kọ̀láìd ìdí tó ń fi tún gba ó kọ́ míì ó náà làwọn ẹran tó ṣe wípé wọ́n wàá fi nǹkan kan sàmì sí wọ́n lè fi nǹkan kọ́ lọ́rùn torí pé kìláàdà òun náà ní ṣe níta gbé kọrùn kọláìd àwọn ẹran alhadiyu àwọn ẹran tó ṣe pé zawatul kọláìd àwọn ẹran tá a ti fi nǹkan sàmì sí lọ́rùn tá a ti gbé nǹkan kọ́ lọ́rùn pé ẹran ẹ̀dáyà lélẹ́yìí o ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí pẹ̀lú ẹ ẹran yẹn ti dẹran abọ̀wọ̀ nǹkan kan ò gbọdọ̀ ṣe kódà gbàmí ń bẹ àwọn rànkúnmí míì ẹlòmíì akàn túra nkúmi rẹ̀ lẹ̀ yóò wá fi nǹkan kọ́ lọ́rùn ó lè fi bàtà kọ́ lọ́rùn ó lè fi nǹkan kọ́ lọ́rùn ó lè jẹ́ lára igi kàába àwọn ewé ó lè já kó fi kọ́ ẹran lọ́rùn yóò wá túlẹ̀ bẹ́ẹ̀ sì ni rankumi nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe sí rankumi la ọlọ́wọ́n bá ní afala yanzuruna afala yanzuru ila al efa kayfa khuliqat rankumi tẹ́ ẹ bá ti mú lọ èkó rí bẹ́ẹ̀ bá wá sọ pé kó máa lọ èkó ẹ mọ́ tẹ̀lé yóò débẹ̀ nínú àdámọ́tọ́ lọ ń dámọ̀ nìyẹn bẹ́ẹ̀ tẹ̀lé lẹ́yìn yóò dé èkó àwọn alárúbá ń gbà mí ẹlòmíì tó bá fẹ́ ṣiṣẹ́ ájì ẹran àdáyà rẹ ní ọkọ ti síwájú rànkúmí yóò wá fi nǹkan kọ lọ́rùn tẹ̀ràn yẹn bá ti wá ń lọ bọ́ bá ń jẹ lọ́nà tó ń mumi lọ táwọn èèyàn bá ti ń rí wọn ò mọ̀ fọwọ́ wọ ẹran yẹn gba ẹran àdáyà yẹn nìkan ni títí títí títí tẹ̀ràn yẹn ó fi dé kaaba fún rẹ láì sí pé nìkan kan mú débẹ̀ wọn a máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ààbò tá a fi sára ẹran yìí àwa la ṣe bẹ́ẹ̀ ẹnìkan ò ní fi nǹkan kan ṣe bó ti wulẹ̀ kó mọ́ ọlọ́run ọba ní wàlúkọ̀ọ́lá ìdá oúnjẹ báàbù dikirul akhasu dikirul akhadhi baadal aham alihadiyu ó ti kó gbogbo ẹran ó ti kó sínú ọlọ́run tún wá sàdáyẹn rí àwọn ẹran kan èyí tó yẹ pé a tún máa ń ṣe kọ̀ọ̀lá ìd nǹkan sàmì sí i gbogbo ẹni tó bá ti yóò tún ẹran eléyìí ẹran tó bá fi ṣe ájì ni ọlọ́run bá lẹ́ran yẹn ti wá dẹran àbọ̀wọ̀ ẹnìkan ò ṣe sùtá pẹ̀lú ẹ̀ ẹni tó bá wá mẹ́ran yẹn náà lọ́wọ́ kódà kó tó pé o ti ń wa tẹ́lẹ̀ ò nǹkan títí tó nítorí dé tí ṣiṣẹ́ tí ó tún fi padà sílé ọlọ́run bá láwa la ìlànà bá ọ pa bẹ́ẹ̀ wọ́n ti gbọ́ wípé àwọn ìran kan wọ́n fẹ́ yaró torí pé lọ́dọ̀ àwọn alárúbáwá kí islam ò tó dé bí ìran kan bá ṣe ìran kan bóyá ìran kan pa ìran kan ó pa èèyàn kan nínú ìran kan àwọn àrọ́mọdọ́mọ ìran yẹn náà ni wọ́n tún máa yaró gbogbo àtàn bá ti ń rí ẹni tó wá láti inú ìran yẹn ó mọwọ́ ni kò mọwọ́ ni wọ́n ó yà oró ní táwọn baba ńlá baba rẹ̀ ṣe fúnra àwọn wọ́n yaró ẹ̀ ìyá ń bẹ nínú òṣìṣẹ́ àwọn lárúbáwá kí islam ó tó dé islam ló sì gbà á kò sì tán lára ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́sìn rí pé gbogbo àwọn tán bá múrú àwọn ṣíṣí báwọn náà àfẹ́ máa dárúkọ àwọn ẹ̀yà kan ni yóò máa bẹ nínú wọn nǹkan ò ní tán bọ̀rọ̀ ṣùgbọ́n pàtí islam dé islam pa ogun ẹ̀rẹ́ àní torí pé nìkan ṣẹ̀ káwá pa èèyàn mẹ́wàá ìlànà tó lòdì sí ìlànà ìsìláàmù ni látara àdé eléyìí àwọn tó bá wá ti rí wípé àwọn ìran kan àwọn ìran baba ńlá baba àwọn ti ṣẹ̀ wọ́n rí tán bá fẹ́ rìnrìn àjò wọ́n mọ̀ ṣàkíyèsí àwọn sharul haram àwọn oṣù àbọ̀wọ́ ìgbà yẹn ni wọ́n máa rìn torí pé ẹni tí ń tiẹ̀ ń tí ń dẹ̀dẹ̀ wọn tẹ́lẹ̀ bọ́ bá rí wọn gan kò ní lè ṣe nǹkan kan torí pé inú oṣù àbọ̀wọ́ ni wọ́n wà ọlọ́run ní nǹkan yẹn a de àlàáfíà mọ́lẹ̀ nígbà náà ni láti lè jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni tó pèpè sí àlàáfíà ọlọ́run ọba ní dhalika li ta'lamu anna Allah. dhalika li ta'lamu anna Allah ya'lamu ma fi as-samawati wa ma fi al-ard lìtàlẹ́mú kí gbogbo ayé ó lè mà gbogbo ayé pátápátá kẹ́ ẹ lè mọ̀ pé anala dájúdájú ọlọ́run ọba tí ń bá wa sọrọ ya alamu ma fi wa ma fi al-ard ọlọ́run ọba mọ ó nípa gbogbo ohun ń bẹ nínú sánmà ó sì nípa ohun ń bẹ bẹ ní sánmà òun ló tí ó ṣe déédéé ẹni tó nímọ̀ nípa ti ń bẹ lérílẹ̀ tí nǹkan kan ò pamọ́ fún lérílẹ̀ òun ló lè gbófin kalẹ̀ tí ò ní lábòsí nú torí pé òfin táwọn ẹ̀dá bá gbé kalẹ̀ yóò papà kù síbi tó pọ̀ torí pé ìmọ̀ táwa ní kò sí ìhàtọ̀ fún ìmọ̀ wa ò kárí gbogbo nǹkan ọlọ́run ló mọ tí ó ṣe wá láǹfààní ọlọ́run ló mọ tó lè kónira bá wa alaya alamọ̀mọ́ni kálákọ̀ wa latiful khabir ọlọ́run ọba kò lọ́mọ nínú wa kò níyàwó nínú wa kò ní ṣègbè nínú èkéyìí òfin tó bá gbé kalẹ̀ ṣùgbọ́n fi tá a bá gbé kalẹ̀ láyé a máa fi àyàfi sí torí pé àyè mọ̀ níjọ́ táwa náà bá lùfin yẹn a ti fi àwọn àyàfi kan bẹ́ẹ̀ òfin tọ́lọ́run kò sáyàfi ń bẹ̀ ló fi jẹ́ pé láyé tá a wà yìí àbí kéèyàn sá máa bẹ lọ ọlọ́mọdé adáràn mẹ́jọ kó dáràn bọ̀ wá lọ́rùn má sì já rẹ́jọ́ bó o bá lo dúró lórí ààrẹ bó o bá sọ̀ra bí lọ́ọ̀yà rẹ ò bá mú lẹ́nu lọ́ọ̀yà ẹni tẹnu rẹ̀ mú ààrẹ ó sì dẹ̀bi nísìn torí pé nínú gbogbo òfin pátá nínú òfin táyé àwọn klọ́ọ̀sì kan ti wà ń bẹ̀ tó ti pé wọ́n máa ma fa àwọn nǹkan yẹn síbẹ̀ ni nítorí ìjọ́ tá a bá fẹ́ pa lójú dà níjọ́ tá bá fẹ́ sọ irọ́ dòdòdò àwọn nǹkan yẹn lálọ́ lò ó ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá lọ rí di lọ yóò mọ̀ ló jẹ́ wípé ẹni tó jalè bọ́ bá ní lọ́ọ̀yà tó gbójú yóò sì tún jàre ìwọ̀n ò tún ní kẹ́ ẹ fún lówó pé ẹ bá ló kọjẹ́ báwọn èèyàn bá wá dá bá ń láyé níjọ́gbọ́dà lè kí á máa ń kọ́ ṣùgbọ́n ní òfin tọ́lọ́n kò sí klọ́ọ̀sì irọ́ ń bẹ̀ torí ọba lè tán alámu anàlọ́ alámu máa fi sàmà wá tí wá máa fi ard torí pọ́lọ́n ọba mọ gbogbo tí ń bẹ ń sàmà kò sí kankan tó pamọ́ fọ́lọ́n ọba ń bẹ̀ bó ti wulẹ̀ kí mọ̀ wá tó ẹbẹ̀ lọ wọ àwọn geographers ẹbẹ̀ lọ wọ àwọn scientists kí wọ́n sọ gbogbo tí ń bẹ ń sánmà mélòó ni wọ́n fẹ́ sọ ẹ mọ̀ gbọ́ pé àwọn ṣẹ̀ tún discover nǹkan kan ìdí discover ó ti wà ń bẹ̀ tipẹ́ ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ rí ni ọlọ́run ti dá a síbẹ̀ tipẹ́ ọlọ́run ọba ló mọ gbogbo tí ń bẹ nínú sánmà lẹ́dà àti ní nǹkan míì tó yẹ pé ọlọ́run ọba nìkan lóye ọlọ́run nìkan ló mọ̀ wà máa fi ard n ti bẹ lórílẹ̀ lẹ́dà ọmọnìyàn ni ní dábàá ni lálìjọ́nú ni lómi ni lókè ni ìkàkọ̀ pamọ́sọ́lá wọn bá ń bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ọba ó dá sánmà ní pèlè ìpèlè àlàfo tó ń bẹ láàrin sánmà àkọ́kọ́ sí sánmà èkejì ìrìn seven hundred years ni ìrìn ọgọ́rùn-ún ọdún méje àwọn onímọ̀ wa sọ pé ṣé ìrìn àfẹsẹ̀rìn àbí ìrìn ká gbé plane àwọn àfáàn èyíkéyìí tẹ́ rí ẹ fi rìn seven hundred years lẹ́lò láàrin sánmọ̀ kan sí sánmọ̀ kejì láàrin sánmọ̀ kejì sí sánmọ̀ kẹta ìrìn sabumi àti masira ìrìn seven hundred years ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí tó fi dé sánmọ̀ keje ló fi jẹ́ pé gbogbo ìwádìí pátá táwọn onímọ̀ ayé ń ṣe eh, ṣe nine planets ni ṣe nine ni wọ́n pè nine mi gbọ́ wọ́n ní kan náà ó ti di mẹ́wàá nìyẹn wọ́n ní a ní plateau abi a ní Venus àbí kí ni a ní Jupiter a ní aati a ní gbogbo ẹ̀ gbogbo yẹn pátápátá ó sì ń bẹ lábẹ́ sánmà ayé sánmà àkọ́kọ́ sì ní gbogbo rìsáàsì tẹ́ ṣe kò tí ì dé sánmà kejì kí n di ta fi sọ bẹ́ẹ̀ arákùnrin mùsítẹ́sírìkù kan àwọn mustashiriku àwọn náà ń pè ní orientalist àwọn làwọn tó yẹ pé laisu bi muslimin wọn kì í ṣe mùsùlùmí walakinnahum ta'allamu al-arabiya wa dirasat al-islamiyya wa hasalu ala mablag mablagan kabiran fil ilmi li àwọn mùsùlùmí làwọn tó ṣe wípé wọ́n lọ kọ́ èdè lárúbáwá wọ́n ṣe mùsùlùmí àwọn èbó tí wọ́n kọ́ èdè lárúbáwá wọ́n sì gbọ́ dojú ẹ̀ wọ́n kọ́ ẹ̀kọ́ nípa islam pàápàá jùlọ nípa tàríkì islamic islamic history wọ́n mọ̀ nípa rẹ̀ dájú wọ́n lè kojú bọ maktutotul arabiya alakọdima àwọn manuscript àwọn tírà tí wọ́n fọwọ́ kọ́ pẹ̀lú èdè lárúbáwá àwọn ìbò sì gbé jáde wọ́n mọ analysis yẹ wọ́n ka lárúbáwá yẹn wọ́n túmọ̀ ẹ̀ àwọn yẹn mustashirikun ni wọ́n orientalist ni wọ́n gbogbo tí wọ́n á kọ́ yìí kì í ṣe pé torí pé ká lè di mùsùlùmí o nítorí láti ba ẹ̀sìn jẹ́ pé ọ̀dà àfẹ́ mọ ẹ̀sìn yàn ó ń bẹ nínú àwọn wọn bẹ bẹ́ẹ̀ the first professor nípa èdè lárúbáwá nísàlẹ̀ ọ̀yá ń bí professor Isaac Ogunbiyi ẹ̀ńtọ́kọ́ gba ipò professorship ní èdè lárúbáwá nísàlẹ̀ ọ̀yá ń bì ẹlẹ́rìí jehova ni tí bá ń sọ lárúbáwá ẹ̀rọ ọlọ́run ó sì báyà tí ó máa sọ tí ò ní kọ lẹ́nu ṣùgbọ́n kò torí ẹ̀sìn Islam ìgbà mi ń bẹ tí bá ń sọ̀rọ̀ nípa ẹ̀wẹ̀ èdè tí ń bẹ nù Quran yóò sọ̀rọ̀ tán ẹ fẹ́ lè gbàgbé fún pé ẹ wá sàlùwàlá kẹ́kírun ẹnu lásìtò mùsùlùmí gbẹ̀mí ṣe mùsùlùmí kí la fẹ́ mú jáde ń bẹ́ẹ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn universities tó ń bẹ láwọn ìlú òyìnbó Cambridge University Department Islamic History ń bẹ ń bẹ Oxford University ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ yẹn ẹ̀ rà wọn gba rìṣáàsì tí mùsùlùmí gan fẹ́ẹ́ lè má lè ṣe nípa religious religious studies ẹ̀ rẹ̀ èbó tí ó múra kankan lórí ọ̀rọ̀ Islam tí ó máa ṣe lérí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé torí pé fẹ́ gba Islam o òun kàn rí i pé for rìṣáàsì náà ni bí wọ́n kábàá lọ jẹ́ mùsùlùmí tó onímọ̀ tó ọ lọ kó sí lọ́wọ́ ọlọ́run kó sí àná wa kí la fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí mustashiriku kan òun wá kojú bọ aya Qur'an ọlọ́run ọba ní ọlọ́run ọba dá sábúwa samawat òun dá sánmà méje ó ní ọ̀rọ̀ yẹn ó ní ọ̀rọ̀ tí ò tó ta ko scientific proof ni ọ̀rọ̀ ọlọ́run yẹn ó ló tako ìmọ̀ ìjìnlẹ̀ nítorí pé níbi tí ìmọ̀ ìjìnlẹ̀ sì dé nine planets ló wà kì í ṣe seven planets gbèsò látara àdé eléyìí planet mẹ́sàn-án òní ń bẹ tóun ò tiẹ̀ túmọ̀ pé wọ́n padà tún rí kan sí tí ó di mẹ́wàá nígbà tóun sọ̀rọ̀ yẹn ọwọ́ ni sábà sàmáwá ti yẹn kò sí tó jọ bẹ́ẹ̀ àwọn afáwájú kò yẹ wípé àìmọ̀kan ní dàlámù torí pé Ọlọ́run ọba sọ gbogbo àwọn planẹ̀tì yẹn pátápátá Ọlọ́run ìràwọ̀ Ọlọ́run pé gbogbo wọn Ọlọ́run bá ní wàhálà kọ́ sayyana sama adúníyá bí mà sọ bí hì bí mà sọ bí hà wàjà àlìná rujuman lishayatin Ọlọ́run bá ní wàhálà kọ́ sayyana sama adúníyá gbogbo ntẹ́ ẹ̀rí yẹn sàmọ́ òdúníyá ni Ọlọ́run ọba ní àṣẹ ilé ayé lọ́ṣọ̀ọ́ bí mo sọ bí ẹ aṣelọ́sọ pẹ̀lú àwọn àtùpà gbogbo àwọn ìràwọ̀ tẹ̀ ń rí yẹn àtùpà ni wọ́n gbogbo àwọn planet yẹn ìmí ń bẹ tó ní satellite tilẹ̀ ayé táwa wà yìí art òun ní òṣùpá ẹyọkan ìmí ń bẹ òṣùpá tó ń níjọ ẹyọkan lọ tó ń bẹ fọ́kọ̀ọ̀kan bí wọ́n ṣe lọ yẹn ọlọ́run ọba gbogbo àwọn nǹkan yẹn mọ̀ sọ bí ìlọ́lọ́run kà á sí ìmọ́lẹ̀ àfisọ̀sọ sánmà ayé òní kò tí ì dé sánmà kejì gbogbo rìsáàsì tẹ́ni yẹn wá ń ṣe tó ní gbogbo tó ń sọ pátá lábẹ́ sánmà àkọ́kọ́ sí ni ẹ̀ plé ní wàá fò àríwú ẹ̀rí kò lè kọjá sánmà àkọ́kọ́ kò tí ẹ̀ lè débẹ̀ kò dé sánmà àkọ́kọ́ gan tí plé bá wàá fò tó wọnú kùrukùru tó wá wókè tó wá ń wò sàlẹ̀ tẹ́wọ́ ah, ó tún mọ wòkè ní àbúrò ni ó tún mọ wòkè ní gbogbo bọ́ba wa lọ jù bọ́ba kọjá ayé ẹ̀ gan yóò sọnù gbogbo sísọnù rẹ̀ yẹn náà kò tí ì fẹ́ súnmọ́sánmọ́ ayé kò tí ì fẹ́ súnmọ́sánmọ́ ayé tí plane bá sì ń bẹ lókè tán bá ń sọ yìí miles tẹ ẹ wà nílẹ̀ ẹ wà máa bẹ ọlọ́mọdé kìíní ọjà o <laughs> torí pé jíjà rẹ̀ gan ẹ̀mí ò ti bọ́ kó tó délẹ̀ ẹ wá dénú plane wọn wá ń sọ fún ẹ kíní kan ẹnìkan wọn fọwọ́ yàwòrán ẹ tí kíní kan bá já ẹ kíní kan ẹ lẹ́ lò ẹ gbèsè mọ ẹ má sọ mọ́ <laughs> tí wàhálà bá dé jàmọ́ sẹ́nìkan rẹ̀ ti gbé life jacket ní kíní kan kọ́lọ̀ ọmọ dáàbò rẹ̀ bọ̀ wá látara àdéhùn ìjàmọ́ ibi tá a ti yà síbẹ̀ yẹn ni wípé láàrin sánmọ kan sí sánmọ kejì ànábì irin seven hundred years ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wá dé sánmọ ẹlẹ́ẹ̀keje sámà ẹlẹ́ẹ̀kejì sẹ́nu sámà ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ wà irọ́ ni kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ bayna sama ìsábíà láàrin sámà keje síbi tí àlára ṣe ọlọ́run ọba wà bayna wù mọ́ mọ́ ń odò kan wà lẹ́yìn sámà keje odò yẹn jíjìn rẹ̀ ìrìn seven hundred years ni lẹ́yìn odò yẹn ni àlára ṣe ọlọ́run wà ọlọ́ni wa kana arushuhu alalma ọlọ́ni ẹ lọ mọ̀ pé alára sí òun ọlọ́run alalma ì orí omi ẹ ló wà ọlọ́run ò wá ṣe wípé ọlọ́run lẹ̀ mórí alára sí fawkol arishi ni tó bá yẹ pé orí alára sí ọlọ́run jókòó lé ajẹ́ pé ọlọ́run náà ní bùkátà sí nǹkan tá alára sí yẹn bá yẹ ajẹ́ pé ọlọ́run ṣubú ní abàdàn bá ìnú fawkol arishi ó dá dúró ni kò so mọ́ nǹkan kan débi pé yóò bùkátà sí nkankan tọ́lọ́n bá dárúkọ kùrìsíyù àmọ́ ẹ̀ kùrìsíyù eléyìí tó bẹ́ kùrìsíyù yìí bó ṣe dúró yìí tọ́ba yẹ̀ ń ṣubú ṣé tí kùrìsíyù bá yẹ ọlọ́run ṣubú láàfin lè mọ̀ pé gbogbo tọ́lọ́n lòun nìyẹn òfin sọ́lá ni kò ní bùkátà sí kankan xaalikubila haja rọ́ọ̀sìkubila múnà ọba tó dá ogbó nǹkan tí ò ní bùkátà sí ni bó bá lòun lára àràsì òfin sọ́lá ni kò ní bùkátà sí àràsì òfin sọ́lá ni kò ní lára àràsì tó bá lòun ní kùrìsíyù ó fi sọlá ni kì í ṣe pé tí ò bá sí kùrìsíyù kò ní jẹ́ lọ́hún ṣe bẹ́ẹ̀ dá ni kùrìsíyù nígbà tí kùrìsíyù ò tí ì sí sọlọ́hún òjọ́ lọ́hún ni. làwọn afáà fi sọ pé àwọn nǹkan mẹ́jọ kan ń bẹ ó kún mọ́ olùbàkọ́ húyà ó mọ̀ ha. àwọn nǹkan mẹ́jọ ń bẹ ìdájọ́ gbére ń bẹ fún wọn wọn ò ní kú ṣùgbọ́n àìmọ́ kú mọ́ wọn kò sọ pé wọn yìí huwa al-arshu àkọ́kọ́ ni aláràṣẹ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ṣùgbọ́n kò ní kú ṣùgbọ́n àìkú rẹ̀ yẹn kò sọ́dọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run náà sì ni huwa al-arshu huwa al-arshu huwa al-kursiyyu kursiyyu ọlọ́run la yafna kò ní tán náàrú jannatun náàrú iná látẹ̀fúnná iná ò ní tán láìjọ́ tọ́lọ́wọ́n bá ti dá tó gbé tí iná bá lọ tán ajẹ́ pé khalidina fi abàdá yẹn kò ṣiṣẹ́ mọ́nu iná ò ní tán ẹ̀dá ọlọ́run ló fi jẹ́ pé àwọn nǹkan kan bẹ tí ò ní tán nínú ẹ̀dá ọlọ́run àìmọ̀ tán wọn kò sọwọ́ dọ́ ọlọ́run torí pé wọ́n níbẹ̀rẹ̀ nàárù àjànà tún àlìjánà náà ò ní tán àmọ́ níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tó níyẹn ló já mọ̀ pé dání wà ojú bó wà àrùwá wà ájú bó àwọn àǹfààní láti ẹnu anabisalla alọ́sálàm òun náà ni eegun ìgégéru wa bọ́ ọ bá fọwọ́ wọ́ eegun ẹ̀yìn rẹ ó rí ọ parí síbi kan ìgégéru òun èyí kò ní í jẹrà nínú sáré anabi ní níbẹ̀ yẹn lẹ́ẹ̀tì máa tàbí iṣu tóníkàlùkù níbẹ̀ ni eegun yòókù ó ti máa jáde ọjíbù yẹn anabi sọ bẹ́ẹ̀ nínú hadith afa Abu Dawud gbà wá náírù wájọ wọn ajibun wà àrọwáhùn àwọn àfáà ní ẹ̀ṣẹ̀ mi máa kú ni ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lérí ẹ̀ àfáà wa ibnu Qayyim al-Jawziyya wọ́n fi rinlẹ̀ wípé alruhu la yamut bal yuqbadu ẹ̀mí kì í kú àámu jáde ni àámu kúrò lára yóò tún lọ sí ayé mi tí í ṣe hayatul barzakh ìṣẹ̀mí tinú sáré torí gbígbà tá ń bẹ nínú ìyá wa náà kì í ṣe àtọ̀ yẹn ló dẹ̀ mí àtọ̀ dára ó di bá sí ẹran ó dẹ̀yẹ kíkí ọlọ́run sọ̀dà lẹ́yìn ìgbà tó wá pé tán wà súnmọ̀ lẹ́yìn wá àgbà náà ọlọ́run wá pa màlẹ́kà láṣẹ ẹ̀ kó ṣe kí ni fàyà ń fòkù fi irú rù ajẹ́pẹ́bi tí rúhù ti wá kì í ṣe bẹ́ẹ̀ ruhu wa ni ọlọ́run ní ọyá ìfẹ̀mí sí nǹkan yẹn tọ́lọ́run ọba fẹ̀mí sí bọ̀rọ̀ gidi yẹn náà ni wọ́n bí wọn ò lọ́wọ́ bòkú ọmọ ọlọ́run ò fẹ́mi sí ni torí pé mí ayé tiẹ̀ ọ̀tọ̀ ló fi jẹ́ pé tá a bá yẹ gbogbo ara wa wo àárẹ̀ àwọn nǹkan tàtọ̀ dà àárọ̀ kan àárẹ̀ dọ̀ àárẹ̀ dọ̀ fóró àárẹ̀ fún ṣùgbọ́n yẹ sálùnákà á ní ruh kúlí ruhu min rabbi. وما أوتيتم من العلم إلا قليلا alábàáni yasalaka ni ruux àwọn yóò máa béèrè nípa màláíkà jibril àwọn àfáwọn onímọ̀ tafsir mi tún tu pé wọ́n máa béèrè nípa ẹ̀mí ọlọ́wọ́n ọba ní kulè ruux ẹ̀ fún wa ntí ń jẹ́rù ẹ̀mí mi ní amúre rọ̀bì àṣẹ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ mi mọ́ mi mọ́ òní kò sí lọ́wọ́ ẹnìkankan ìdí nìyẹn tá a gbọ́dọ̀ máa fi ṣe garahara torí pé màá mi àwọn ọlọ́run ọba ló wà mọ́ mi mọ́ kò sọ̀rọ̀ wípé ọlọ́run jẹ́ ń sáré parí tí mo ń ṣe kò sí ètò kan bẹ́ẹ̀ torí pé ọ̀sọ́ fún fẹ́ ṣe nǹkan tó fi ni ọmọ mi. wà á máa wù tí túmínà lè ilmi illa qalila gbogbo rìṣáàsì tẹ bá fẹ́ ṣe láyé lórí ara ẹ máa ṣe ṣùgbọ́n ẹ lè débi rúrù ẹ lè má máa mímọ́ mímọ́ gbogbo ojú tó ṣe rẹ́gírẹ́gì tẹ́mi bá jáde gbogbo òsì ní ṣe é wù mọ́ gbogbo ẹnu tí ọ̀dà tọ́ yìí tó lè padé fúnra ẹ̀ yìí tẹ́mi bá jáde jàmọ́ kò ní í ṣe padé mọ́ itọ́ ọmọ jáde ń bẹ́ẹ̀ ọwọ́ téèyàn lè ṣe báyìí tó lè máa là báyìí bó ti wọ́ èmi lọ́ọ́ fẹ́ bá jà ọ̀yá òdì kúkú ẹ̀mí ló ń bẹ lára jàmọ́ tẹ́mi bá ń bẹ lára gbogbo ẹ̀ ni ó dàálẹ̀ kò ní í ṣe bọ́n kagan yóò tún dàálẹ̀ ojú ti ń dán tó tún bóra ẹ̀mí ní ń bẹ lára ẹ lọ́ máa lu ọṣẹ fókù bẹ́ẹ̀ ara ó ẹ̀mí ní ń bẹ lára ṣebí tí òjò ṣe tọ́lọ náà nìyẹn torí pé ó fẹ́ máa ó fẹ́ máa bọ ara òun sin ara ẹlòmíì ní òun ò lè fi inú òun ṣeré gbogbo ìmúra tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ oríṣiríṣi cream gbogbo ó ti bóra àfa mi àtún bóra ó ń tọ́jú ara kò tọ́jú ẹ̀mí. jama bẹ́ẹ̀ sì ni ẹ̀mí tẹ́ rí yẹn mí ní bí aṣọ ọlọ́run máa mí ọlọ́run ló sọ bẹ́ẹ̀. tó bá tún wà pari n'ihe parí nìyẹn làwọn afáàfin sọ pé wàlẹ́ àrùwà ẹ̀mí ikú ẹ̀mí ò jáde ni kí wá ṣe pé ń dáhùn sọ ni pé yóò tún wá lọ torí pé wa mẹ́rin ni kan òun la gbé nínú ìyá wa tí wọ́n bá bi wá léèrè pé àyè wo ló gbà tó bẹ̀ yẹn nígbà tá wa á sọ hayatu hayatu lijinna hayatu rahim ó ní gbàtà ń bẹ nínú àwọn ẹ̀yà wa à ń sẹ̀mí bẹ́ẹ̀ àbá sẹ̀mí jẹ̀mọ́ à ń jẹun àbá jẹun bẹ́ẹ̀ à ń tọ̀ à ń yàgbẹ́ gbogbo ẹ̀ là ń ṣe nínú ẹ̀yà wa à ń ṣe fàájì bàbá bẹ́ẹ̀ ṣe fàájì a tún jẹ́ pé tàbóyún tó bá ṣubú tó fi kùn lulẹ̀ tí ì bá ṣe pé ìfikùnlù yẹn bá lágbára pọ̀ ó ní ó àfẹ́tì ọmọ torí pé tó bá fẹ́ ṣubú omi kan ń bẹ nínú omi yẹn tó bá ti lè ṣáájú lórí omi yẹn lọ́mọ ò léfòlé tóbìnrin bá finú lulẹ̀ orí omi yẹn lọ́mọ ò àfi tí ìlú lẹ̀ yẹn bá lágbára pọ̀ lọ́mọ tó mọ̀ lára jẹ̀mọ́ ta ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí àwa kúrò níbi ìpele yẹn àwa wá sáyé tábà ń bi alẹ́ pé bo ló tún tóbi jù wá pé ah ṣebí ká tún bẹ tó lè tóbi jù ayé lọ Èkó ah Kaduna Sokoto London Amẹ́ríkà lójú wa ah tán bá sọ fún apá àlìjẹ́nà rẹ ojú gbogbo ilé ayé gbogbo ilé ayé àti sánmà ojú lọ èyí rò pé ah so possible ni àlìjẹ́nà tẹ nìkan ṣoṣo kódà ẹni tá àlìjẹ́nà rẹ ó kéré jù anabisalaam ó ló ilé ayé nígbà mẹ́wàá pétọ́ ìwọ làlìjánà rí ó kéré jù lóbi jẹ́ pé wọ́n tó ń sọpọ́ lọ́hún kódà bó ṣe kíṣìnì kó o fòun sínú àlìjánà iná lọ wọ̀ lálìjánà rẹ bá lè rí bíi kíṣìnì iná lọ wọ̀ yẹ kí sàlìjánà tọ́ lọ́hún látara àdéhùn ìjọba nígbà tá a wá nínú ìyá wa yóò tóbi bí ni pé kò síbòmíì tó tó bẹ́ẹ̀ nígbà tá a délé ayé sínú ya wa jẹ́ nǹkan kan mọ́ àti parí ìrìn àjò wa tá a bá tún wá kúrò ń bẹ̀ yẹn tún bọ̀ sínú sàárè ó gbàgbé pélé ayé tóbi tó bá tún dénú sàárè bó ti rárá mọ́ ń bá bọ́ ọbẹ̀ ọ wà rí pé àṣìlẹ̀ ayé ò tún tóbi. òpin ni àlìjánná tàbí ná ìpele yẹn jẹ̀mọ́ èmi àti ẹ lò kán wà ń bẹ̀ yìí nítorí wípé tá a fi wá bí a sọ pé wá bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a padà tún kúrò ń bi a tún lọ bi kẹta gbogbo ẹni tó bá ti wáyé yóò tó gbogbo ẹ̀ tá la fẹ́ fi jọ lóòótọ́ jẹ́ pé mí kan náà ni ló ń bọ́ sí gbogbo mọ̀nẹ́sílì yẹn òun ló wà ní mọ́nsílà nígbà tá ń bẹ nínú oyún ẹ̀mí kan náà òun náà ni ó tún wá sígbà tá a bá wà láyé ẹ̀mí kan náà ni ó tún lo hayatul kọ́bùrì ẹ̀mí kan náà ni ẹ̀mí kan náà ni ó tún wá lo ti kìyàmà làwọn àfáà sọ pé àrùwù mùtù ẹ̀mí ò ní kú lọ́fi sọ pé wà á jẹ bọ́n wà á rọ̀ wá hàn kàdálọ́hì wà kọ́lámi bẹ́ẹ̀ ni kàdálọ́hì wàlá lọ́hì mahfuz oní ò ní kú kò ní tán wà kọ́lámù gègé tọ́lọ́wọ́n bá fi kọ gbogbo ẹ̀ ń bẹ bẹ́ẹ̀ látara àdé eléyìí níbi tá a ti yà síbẹ̀ yẹn náà ni wípé wákàna arṣu alẹ́ mẹ́ẹ̀ aláràṣẹ ọlọ́run ọba ó ń bẹ lórí omi anabisalaam sallam wa ni ọlọ́run ọba wa ń bẹ lókè aláràṣẹ ọlọ́run ọba wa ń wo fayanzuru mada ta'malun ọlọ́run ọba wa ń wo ti kó wa ń ṣe jẹ́mọ́ sẹ́yìn wa lè fara pamọ́ ẹ wo jíjìnà yẹn gbélé yóò bá tiẹ̀ yọ ẹni tí ń gbogbo èkó bẹ́ẹ̀ kò ṣe rí yẹn bí ìgbà téèyàn bá fi epo sáná gbogbo àwọn ilé ńláńlá bí ó ṣe máa rí nìyẹn abẹ́ẹ̀kọ́ bí ó ṣe máa rí nìyẹn gbogbo ibi tá a ló tó gbogbo títì pé ah títì yẹn fẹ́ tó bá wà lókè nígbà tí wọ́n fàlà abẹ́ ẹ̀kọ́ ni ó ṣe rí láwọn á fi wọn rò pé àwọn ẹ̀dá mọ̀ yẹ̀yẹ́ o gbogbo tá à ń ká akú náà ni lọ́wọ́ á dàbí kéèyàn ó sì tẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ lókè bẹ́ẹ̀ sì ni òtí ìdésánmọ́ ayé ọlọ́run wá ló ń bẹ lókè pátápátá fàyánzuru mọ́tà tààmàlò gbogbo ohun tí kò wá wá ń ṣe ọlọ́run bá ń wò ẹja máa kojú ìkan tó súnmọ́ wọ́wọ́ líla ilé mọ́tálù làálàá ọlọ́run ló làpéjúwe tó ga jùlọ kéèyàn ó gbé tíré kan síwájú kó fẹ̀ ó wá kọ́ àwọn ìrà dábẹ́ àwọn ìrà yẹn ìkan wá ń já kan lè kan náà ìkan ń bù kan jẹ nínú ìmọ̀ sáyẹ́ǹsì ìrà yẹn ò lè rí ọ kò sí kò lè rí yàn torí wípé títóbi èèyàn ti kọjá ti capacity ojú rẹ lè rí kò sí bí ìrà ṣe lè rí yàn kò lè mọ̀ pa assist àṣìwálẹ́gbẹ̀ẹ́ à ń wò owó máa rò pa àríhun ní ẹ sì máa wè ráyè o ṣẹ́rí pẹ́ ni búlẹ̀ ráyè o <laughs> òun ó sì máa wọ̀ tún yọ máa wò sí òrùpá nìkan kó oríhun àpéjúwe tó súnmọ́ ní tayé nìyẹn fàmọ́ bá lu ọlọ́run ọba tó wà ń bẹ fọkàn arṣ ọlọ́run ọba fi sọ pé gbogbo ń ta sọ yìí àwa tá ń bẹ lókè yẹn a mọ tó yẹ yín bá a bá gbófin kalẹ̀ àwa la rí yín dá ṣebí èmi ni mo dá yín èmi mo mọ ohun tó lè jóore fún yín ṣùgbọ́n akọ̀yìn sófin ọlọ́run àgbẹ̀tiwa kalẹ̀ ọlọ́run ọba ní gbogbo ohun tó lè má làáfíà wá èmi ọlọ́run ọba ni mo mọ̀ ọ́ lítà àlàmú. ọlọ́run ọba ní dáálíkà ń ta torí rẹ̀ ṣe gbogbo àwọn tá a gbé kalẹ̀ yìí lítà àlàmú kí gbogbo ayé ó lè mà anna Allah ya'lamu ma fi samawati wa ma fi al kẹ́ ma lè mọ̀ pé dájúdájú ọlọ́run ọba lọ́ba tó mọ́ lèlùmọ́ọ̀mù gbogbo ohun tí ń bẹ ọlọ́run ọba mọ̀ ó sì yẹ wa wà má fi làárọ̀ gbogbo tí ń bẹ lérílẹ̀ pátápátá ọlọ́run ọba mọ̀. arákùnrin kan kan òun àwọn jọ ara wọn ẹni ń sọ fún ọba tó dá wa òun lọ́ba tó dẹ̀dá òun náà sọ wípé ọ wípé ẹni ẹni ẹ̀ wá sí kárí yín ó wá lọ wá ìgò kan ó wá wá ẹran òkú ẹran bí ẹran tí ó sáda ó wá já sínú ìgòun ó wá dé ìgòun ó wá lọ gbé pamọ́ gba tí ó di bí ẹ̀yìn ọ̀sẹ̀ kan ìdin ìdin ti pọ̀ ní gbogbo bẹ̀ ó wá sọ fárakùnrin yẹn wípé ṣé ìdin ń tẹ́lẹ̀ ṣé òun dáde báyìí àbí dáde níbo ló wà tẹ́lẹ̀ arákùnrin wa ní ẹ wípé ọlọ́run ọba tó ń dá gbogbo ẹ̀dá ó mọ iye ẹ̀dá kọ̀ọ̀kan gbogbo nǹkan wa ló mọ̀ ó sì mọ ti ń ṣe kó wá ó sì mọ ti kó wá fẹ́ ẹ sọ iye ìdí tí ń bẹ́ẹ̀ nùgò ìbẹ́yìn lẹ dá wọn ẹ sàmùgbà tẹ́ ń dẹ́yọ iye ní tẹ́ produce lójúmọ́ abẹ́ẹ̀kọ́ lẹ produce ẹ yẹ ẹ sọ àwọn à ń wulẹ̀ fàbúyìtà lẹ́dí kàfà torí pé alikaliku pọ́lọ́wọ́n ọba dẹ́dà yadulu ala ìhà tọ́tì ilmihi ó ń tọ́ka sí pé mọ ọlọ́wọ́n ọba ìmọ̀ rẹ̀ buhaya ọlọ́wọ́n ma mọ èjò wa ọ mọ àyè kó wa ọ ma tí kó wa ń gbé ọmọ tí wa ń fẹ́ ọmọ tí wa fẹ́ ṣe ọmọ tí o se ko wa. ọlọ́wọ́n ọba ní kẹ́ ẹ lè ìgbé dáadájọ́ ọlọ́run ọba yà alámú máa fi sámà wá àti wà máa fi la ọlọ́run ọba máa gbogbo tí ń bẹ ní sámà ó mà ní ti mímà ó mà ló ń kà ó mà ní ti ṣèṣì kó wa wà máa fi la àti gbogbo tí ń bẹ lérílẹ̀ pátá gbogbo ẹ̀ ló yọ lọ́hún wà á. jama ẹ̀wọ̀n tó fi parí ẹ̀ wà á ná lọ abikulli ṣẹ́yìn ọlọ́run ọba gbogbo nǹkan pátápátá kò yọ bíkúlì ṣe in gbogbo nǹkan pátápátá àlímù òun ló yọ ọlọ́run ọba sí ọlọ́run mọ̀ ó yọ ọlọ́run làwọn àfọ onímọ̀ àkídà wọn là gbọ́dọ̀ máa sọ wípé wallahu alama yasha'u qadir ọ̀rọ̀ burúkú ni ìta máa sọ ni pé wallahu ala kulli shay'in qadir tókòtò ọba ní wallahu alama yasha'u qadir pé ọlọ́run ọba ó ní kápá lérí ní bá fẹ́ ní tọ́lọ́run ńkọ́ ṣé o ní kápá lérí yẹn àpèjúwe tó súnmọ́ nínú èdè yorùbá òun náà ni kéèyàn ó sọ wípé ẹni tágbára ọlọ́run ọbọ ò ní ká ọlọ́run ò tí ì da ẹ mọ̀ kí yorùbá máa ń sọ bẹ́ẹ̀ ẹni tágbára ọlọ́run ò ní ká kò ì da ọ̀rọ̀ burúkú ni jàmọ́ torí pé ẹni tó ń sọ ni pé ó ń bẹ kò tí ì dání ṣùgbọ́n èyí tó bá àkídà mùsùlùmí mu ìgbàgbọ́ mùsùlùmí òun náà ni pé kò sí ẹni tágbára ọlọ́run ọ̀ká mọ́ sọ pé òun lo ẹ̀wẹ̀ èdè kó mọ́ sí ọ̀rọ̀ sọ. So ló fi jẹ́ pé ẹ bọrọ mọ̀ bọ̀rọ̀ ṣe yéèyàn síbi bá ń sọ̀rọ̀ títóbi ọlọrun ọba tayọ afọ awa tọkọchira àkídàtú tọ́háwíyà wọ́n ṣàtótónu púpọ̀ lérí àwọn òròyìn ọlọ́run kéèyàn má bàa ọba ọba àgbàlagbì ọba àgbàlagbà ọba hòhòhò ọba hàhàhà ti pèrè ẹ̀ bẹ́ẹ̀ ọba kóskórí ọba kónkónkóló ọba ìbò ló ti pèrè láwọn orúkọ yẹn ọlọ́run ò pèrè bẹ́ẹ̀ odidi gọ́fúnà tó ń bẹ kí gọ́fúnà wá jókòó tán wá ní kí wọ́n jáde kó introduce gọ́fúnà kó wá ní gọ́fúnà tẹ́ ń wọ yẹn àwọn làgbàlagbì àwọn yóò rò pé nànà yẹn òun èsì tọ́ọ̀gì náà ó ti ní àwọn ìròyìn kàmáyẹ̀líkù bí ipò rẹ̀ tó wà yẹn àròyìn ọlọ́wọ́n bá kàmáyẹ̀líkù bí jalali ntó ń túmọ̀ títóbi ẹ̀ oníkàfẹ́ ròyìn ṣùgbọ́n àwọn àròyìn tá a máa ròyìn ọlọ́run tí ó tún máa máa má wá fún títóbi ọlọ́run ká jìnnà sí bí kéèyàn máa sọ pé ọlọ́run tó bá pé o bá ní kápá fún mi ah, má sọ pé tó bá ní kí jẹ́ kápá ọpọlọ fún mi mò ń fẹ́ ìdí nìyí fi sọ fún wa pé sọ pé ala ala lóbi jẹ́ pọ́lọ́ wọn bá ròyìn ara wípé wa anna Allah bi kulli dájúdájú ọlọ́wọ́n ọba ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan ní ìmọ̀ rẹ̀ yẹn ó rọ kiri ka gbogbo nǹkan pátá látara pímọ̀ rẹ̀ ló rọ kiri ka gbogbo òun ló lẹ́tọ̀ọ́ jùlọ kó legislate kó sọ bá ṣe lògbèsè ayé wa ẹni tó ṣe wípé kò mọ ti ń ṣẹlẹ̀ kò lè tolí ẹ̀ legislator lẹ́fín rí wọn tí wọ́n ń lé àga àbó ní yóò sì máa lé àga lẹ́gísílétọ̀ tí ó ṣòfin bá yóò ṣe dá kò lè má rí bá ṣe bí èèyàn làwọn náà ọlọ́run ọba ló mọ tó pamọ́ ẹbí lọ́wọ́ lẹ́gísílétọ̀ kí ló ń ṣẹlẹ̀ ńlé nígbà tó wà ní house sọmọ ẹ béèrè ọmọ rẹ ti ń bẹ lábújá kí ló ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ń sìn kò mọ̀ lóòjẹ́ pé ọlọ́run ọba òun ni lẹ́gísílétọ̀ ọlọ́run ọba nítorí pé òun ló mọ̀ yín òun ló mọ tí ń ṣe yín òun ló mọ tí ó ṣe yín òun ló mọ tí ó ṣe yín láǹfààní òun ló mọ tó lè kónira bá yín àhákùbì tẹ̀sírì. ọlọ́run ọba dájúdájú ọlọ́run bíi kúnlé ṣẹ́yìn náà ní ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan lọ́lọ́run ọba ìlàmú. ìlàmú ya'lamu ma fi ya'lamu ma fi samawati wa ma fi. اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم اعلموا anala ṣẹdídùl ikọ́b ọlọ́run ọba ọba tó le ní fífìyà jẹni ni ọlọ́run dákun mọ́ fìyà jẹni kọ̀ọ̀kan wa lọ́lọ́run bá fẹ́ fìyà jẹyàn kì í fìyà bá yẹn ṣe kò síyà ọlọ́run tí ò le bẹ́ẹ̀ sì ni kò sí dẹ̀kun ọlọ́run ìdẹ̀ra rẹ̀ tó láfiwé èyí tó kéré jù nínú ìdẹ̀ra ọlọ́run ọba ò láfiwé láyé la yu'adhibu 'adhabahu ahadun wa la yuthiqu wathaqahu ahad ìyàtọ̀ lọ́wọ́ bá lóun bá fẹ́ fìyà jẹ̀yàn kan ẹnìkan ò lè firú ẹ̀ jẹ̀yàn gbogbo ẹni tí máa fìyà jẹ̀yàn láyé kò sẹ́ni tó lè fìyà tọ́lọ́wọ́n bá fẹ́ fi jẹ̀yàn tó lè fi jẹ ọmọ ẹ̀dá mọ́nìyàn ló jẹ́ pé tọ́lọ́wọ́n bá fẹ́ fìyà jẹ̀dá ṣẹ́dídùn lẹ́yìn kọ́ọ̀pù òun ọlọ́run ọba òun lè níyà kódà tọ́lọ́run bá ní ìyà àṣẹ́jú kan lọ́jẹ́ bó o lo ẹgbẹ̀rún ọdún láyé kò lè ṣe déédéé ìyà àṣẹ́jú kan yẹn tó yẹ pé ẹgbẹ̀rún ọdún tó lò láyé ìyà ló fi gbogbo ẹ̀ jẹ kọ́lọ́run wá ló jì ìyà àṣẹ́jú kan ẹgbẹ̀rún ọdún tó fi jẹ yẹn kò lè tó ìyà àṣẹ́jú kan tọ́lọ́run bá fi jẹ yẹn jàmọ́ àtẹ̀yìn ọba wa mele yìí ó yẹ ká bẹ̀rù ọlọ́run ẹlòmíràn máa sọ pé ayé làwọn ò ṣe kọ́ tó sọ mélòó ló ṣe láyọ̀ ọwọ́ á pé àríwẹ̀ rí olo two hundred years ó pọ̀ jù nìyẹn bójú ẹ̀jẹ̀ pé tó o bá lò yẹn gan o ti do òòsà wọn ò ti lọ gbé ọ sí mùsíọ̀mù táwọn èèyàn máa fowó wọ̀ ó ti kó léèyàn wọ́n máa sá ọlọ́run ní jama two hundred years yẹn ó wá kéré léyìí tá ló nu sàárè kì í ṣe ti alikiyama tinú sàárè àwọn àfáà nínú ọ̀rọ̀ tiwọn wọ́n ló kéré jù àsìkò tẹ́lẹ̀ ó lò nu sàárè one thousand years ni, minimum ẹ wá wà baba ńlá baba tán ti kú láti ìjọ ẹ kò sẹ́nìkan tó ti wà lìjẹ́ náà gbogbo wọn hayatul barzakh sáré sí ni wọn máa sọ̀tàn baba ńlá baba baba baba baba kò sẹ́ni tó ti wà àtà anabiwa muhammad sallallahu alayhi wa sallam wá wòye tẹ́dà ń lò nínú sáré tó bá wá ṣe pé yà ló kángun sí wo àtìgbà tó ti mọ múyà tó bá wá ṣe pé gbádùn ló kángun sí ó gbàgbé epo wáyé mélòó ló lò láyé ẹ bá fi jẹ́ pé tí wọ́n bá bí wọ́n lè rẹ̀ inú sáré yípe mélòó lẹ lò wọn ní kíní kan anna kíní kan kíní kan lam yalbathu illa ashiyatan aw duha wọn ní ọfẹ ẹ má ju bóyá bí ìyálẹ̀ta bí ẹ̀yìn asírí wọn sí ashiyat sí ọwọ́ alẹ́ bí ẹ̀yìn magribi náà làwọn lò gbogbo ẹ̀ báyà lójú three hours lọ ó sì ti lò ó ti lò almost one twenty years yóò kéré lójú bí n ta bá wà ń sọ yẹn kò yé wa jẹ mọ́ gbogbo ara jókòó yìí rárá ronú sẹ́yìn jẹ́ ń bu díẹ̀ ọdún mẹ́wàá síbi tá a wà wò ó sẹ́yìn bí àná ló ṣe rí lọ́dọ̀ kó wa wá a jókòó yìí bí àná ló ṣe rí kán wá ní kó sọ nǹkan kọ̀ọ̀kan tó o ṣe ní ìjọ kọ̀ọ̀kan nínú ọdún o lè mọ̀ wípé ní sọ̀ǹtò sọ láti January eighty january second kó o sọ ti january ń pé kó o tún mú february so o lè sọ gbogbo nineteen eighty three nineteen eighty two nineteen eighty one yóò kàn dàbí ẹni pé bí àná ló ṣe rí bó ṣe máa rí nìyẹn jama tí tó kálukú ó fi kó kòtò yóò wà mọ ògbé àná ah, kódà inú sẹmi ilé ayé tó bá tún wá tásìkò kan ò tún wá ní rẹmi bá ṣe é mọ tẹmí bá tún gùn púpọ̀ jù gbogbo àwọn ojú ẹgbẹ́ rẹ ni wọ́n ti lọ ayé gan ó tún wá fẹ́ sọ àwọn tí ayé wa fẹ́ sú nígbà náà táyé máa ń ṣàǹfààní wọn làwọn onímọ̀ kò sí bó ṣe darúgbó tó àwọn yóò tún máa ṣàǹfààní lára ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé kò láǹfààní kankan lára náà aslan tọ́jú orí bá ti wá pọ̀ yóò wá rí pé gbogbo àwọn tán jọ jẹ́ ẹgbẹ́ ìmọ̀ ẹ̀sìn ni kódà kó sì máa yé ẹrẹ lomi professor mi yóò ṣe máa ṣe nìyí orí orílẹ̀-èdè ó tún sọ pé àwọn sì ní díẹ̀ ní fíìlì yìí òun sì lọ́gá wọ́n tún lọ bá yóò tún máa wúlò ṣùgbọ́n tẹ́gbà tẹ́mi bá ti gùn ún pọ̀ gbogbo àwọn tẹ́ ẹjọ jẹ́ ẹgbẹ́ wọn ò ní sí mọ́ àwọn tẹ́ ẹsì jẹ́ jẹ́gbẹ́ yẹn lẹ́ lè jọjọ sí lẹ́fìmọ́ra àwọn ẹ̀yà arúgbó mi tẹ́ mọ̀ rí ẹ kí ni ìyá ìwà kiri ó ń wọ̀rẹ́ rẹ̀ kan lọ bẹ́ẹ̀ nú àwọn bíi mẹ́wàá tí wọ́n jọjọ wà àwọn méjì tó kù nú ọmọ rẹ ò bá wàá fi sínú èsì ẹ ní ìmèrè tiẹ̀ ṣe kò ní gbádùn ìbá yín ṣeré bí bá ń sọ nǹkan kan kò ní yé yín pé ọmọ lágbájá pé ah, àwọn èdè àwa ń gbà náà kò lè yé torí pé tó bá yẹ pọ́dọ̀ ọ̀rẹ́ rẹ ló wà kó tó sọ ó ti yóò náà wọ́n jọ wọ́n jọ ṣeré lóòótọ́ pé tágbàlagbà mi kọ̀ wá ní rání bá ṣe é mọ́ wọ́n wàá fi inú lé wọn kọ́lé jàbùràjà ìyá wa jókòó bẹ́ẹ̀ kò ní rẹ́ni bá ṣe é mọ́ ọkàn ayé gan ó ti wá so ìbáyé òun náà nu kò ní lọ́rẹ̀ẹ́ mọ́ gbogbo ọ̀rẹ́ rẹ ti kú ojoojúmọ́ náà àwọn ẹgbẹ́ òun ńlá lára àwọn ọ̀rẹ́ òun ní tẹ́ ẹ máa gbọ́ ẹ máa ṣe pẹ̀lẹ́ jọba gbogbo tó sì lò yẹn náà kò tí ì ju one twenty lọ kò tí ì ju one hundred ó lé lọ ní gbogbo àwọn ọ̀rẹ́ ti lọ تمر لذات واحدا بعد واحد تمر لذات واحدا بعد واحد وأيقنت أني بعده غير خالد وأيقنت أني بعده غير خالد àbá kan ló wọlé títí ó wá wo gbogbo àwọn tán jọjọ jẹgbẹ́ wọn ò sí mọ́ oní tamuru lidati lidatu oná làwọn téèyàn jọ jẹgbẹ́ tamuru lidati àwọn tájọ bí wọn nígbà kan papọ̀ oní gbogbo wọn ti ń lọ wá ẹ̀dá wọn ń lọ ìkan ń lọ bá tún dọ̀ lọ́dún lápẹ́tẹ́ náà mà ti lọ wàhídà ń bá dà wá èdè ẹja bìrà wa àwọn tájọ bí wa náà papọ̀ nígbà kan dà tájọ ṣeré wàhídà ń bá dà wá èdè. Wa á kọ́ńtù àní bàdáhùn gẹ́rù ha olóyè náà wàá jó dán lójú pé òun náà ó padà lọ òun náà ò ní ju sáyé jàmá tó bá wá rí bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ kó lè yé kó wá wa ipò ọlọ́run ọba ẹni tọ́lọ́run tá a bá wá mọ̀ yẹn ó yẹ ká bẹ̀rù yẹ ọlọ́run èyàn gbúdọ̀ tún wá lò báyìí kó tún wá ṣe pé nù yà pẹ̀lú yóò tún wá kángun sí. ọlọ́run ọba ní ìyìnlámú àná lọ́ṣẹ́dídùn ìkọ́ọ̀bù ẹ lọ mọ̀ kó dáadáa ju ọlọ́run ọba tó le ní fífìyà jẹ níní ọlọ́run mọ́ fìyà wá ọ̀gá fún ọ̀rọ̀ rọrin ọlọ́run ọba ní ẹ fọkàn balẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹ lọ́hún lọ́nà kan àbọ́nami lókùrú ìgbà tẹ́mi sì ń bẹ lára rẹ tó bá lè tú bá òye sẹ́ni ìyàmọ́ bọ́lá ṣe lè níyà bẹ́ẹ̀ náà ló ṣe tán láti foríjì wá ọlọ́run ọba ní bóun ṣe lè tó níyà wa anallahu ghafurur ẹ̀sìn tún lọ ọmọ gẹ́dára ju ọlọ́run ọba gàfúrú ọba aláforíjìn lọ́lọ́run gbogbo ń tá a ti fa ìmọ̀ ṣe gbogbo ń tó ṣe pé àyè la fi ṣe tá a bá wa tọrọ àforíjìn gàfúrú ọba aláforíjìn lọ́lọ́run rahimun ọba oníkẹ́ lọ́lọ́run ìdí nìyẹn tó fi lè sọpọ́lọ́ wò ní foríjìn ẹnìkan anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi sun alápèjúwe àwọn èèyàn méjì kan ẹnìkan ń ṣe dáadáa ẹnìkan ò ṣe bí kan wá ń sọ fún kejì rẹ̀ wípé lan yaghfirallahu lak ọlọ́run ò ní foríjì ọ́ ah gbogbo ohun tó ọlọ́run ọba ọ̀fẹ́ ló ń ṣe yìí ìgbà táwọn méjèèjì wá fọ ayé lẹ wá ń sọ fún ànábì ànábì wá sọ ànábì wá ń pé ìwọ kí ló dé tó o fi sọ pé ròyìn mi mi ò jẹ mọ́ ni mo sì foríjì fa gbogbo sẹ́ẹ̀ tiẹ̀ tí wọ́n ẹ̀yàn lòun ò ní forí jẹ kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú ẹ̀ mélòó mélòó lẹni tó ṣe wípé ń yapa àṣẹ ọlọ́run láàárọ̀ ó yapa àṣẹ ọlọ́run lọ́sàn-án ó yapa àṣẹ ọlọ́run wọ mọ́gíríbì nígbà tí ó di pé ṣáyẹ ó wọlé ó bá dẹni ọlọ́run ó sì kú lérí ẹ̀ ó sì dọ́mọ àlìjẹ́ náà mélòó mélòó lẹni tó fi tọ́lọ́run bẹ̀rẹ̀ ó ṣe wọ̀sán kódà ó ṣe wọ mọ́gíríbì ó bẹ gbẹnu wọ sáyì báyìí lọ́wọ́ àlọ́ òun ṣètò ọlọ́run ọba wọn sì kú lérí ẹ̀fọ́ adákàlà náà ó sì wọná ọlọ́run jẹ́ ká túbọ̀ tán owó da lóbi jẹ́ pé ẹni tó bá tán lórí ibi tá a wà yìí òun ló síra láàfin máa bẹ̀ lọ́n kọ́ lọ́n kó dákun lórí ibi tá a wà yìí nílànà Islam ọlọ́run jẹ́ ká tán lérí ẹ̀ kọ́ lọ́n kó sì gbàbọ̀ wa gbogbo ń tó wá kù díẹ̀ ká ti ń bẹ lára kó wa ká má fi dọ́la ká tọrọ àforíjìn dájúdájú ọlọ́wọ́n bá bá láforíjì lọ́lọ́run ọlọ́wọ́n bá sọ láìkanú alukur'an ọlọ́wọ́n bá ní kulli ibadi alladhina asrafu la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́wọ́n bá ní kulli ibadi ẹ sọ fáwọn ẹrú mi alladhina asrafu àwọn tí wọ́n ti ṣe ayé lò tí wọ́n ti yapa sí ọlọ́wọ́n bá lójú méjèèjì ọlọ́wọ́n ní ẹ fún wọn la taqnatu min ẹnìkan má já kàn níbi àánú èmi ọlọ́run inna Allah yaghfiru dhunuba jami'an ohun ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ ló lè forí ẹ̀jìyàn kí ló wá dé tòmí rò pọ́lọ́run ò lè forí jìyàn ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kódà bó o bá ṣẹ̀ bọ́ bó o bá túbọ̀ ọlọ́run bó forí jìyàn jama àǹfààní ta ní yìí ká lò ó torí pé ẹni tó fa ayé lẹ̀ ó ti parí ibi tó bá parí tiẹ̀ sí náà ni wọ́n bá fi gígùn ó parí tiẹ̀ síbẹ̀ bàbàtà ń bẹ láyé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wa ká tọrọ àforíjì yàtúrú dunu bàjẹ́ mi án gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba lòun lè forí ẹ̀ jìyàn òun ó sì forí ẹ̀ jọ́ tó o bá ti túbá pẹ̀lú àwọn ọmọdéẹ̀mú tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá fi sọ pé wà á ná lọ́ọ́gà fún rọ́rọ́ dájúdájú ọlọ́wọ́n ọba ọba aláforíjì lọ́lọ́wọ́n bó oníkẹ́ni má alárọ̀sọ́lẹ̀ ìlàlbàlá. má ọlọ́wọ́n bá ní gbogbo ń ta wá sọ èyí àrà nẹ́bì kó máa sọ yín kiri kó sọ ni ìyẹn ò ní kọ́ ọlọ́mọ ìyẹn ò ní kọ́ ọlọ́mọ yẹnu léwò ìyẹn ò ní kọ́ ọlọ́mọ tú àṣírí ẹni kálukú bí òní ṣe ń jẹ kí ni ṣe kọ̀kọ́ kan wọ́ lásìtà lẹ́yìn mo sọ ètò rẹ̀ ọlọ́ni rẹ̀ ànẹ́gbọ́n alárọ̀ gbẹlgbẹlẹ́ kò sí ní tó jọ̀ràn yẹn fún ànábì kò sí ní tó jọ̀ràn yẹn fún òjíṣẹ́ tààrán nta bilere ilalibala òun náà ni pé so ti jíṣẹ́ nta ohun tó kàn nìyẹn ṣé wọ́n ṣe kò kàn ṣé wọ́n lò kò kàn ìdí nìyẹn gbogbo oníwàásí téèyàn bá ti mú yẹn mú tó o bá ti dì yẹn mọ́wọ́ wàásí òní sùn ọ́ ṣe ṣùgbọ́n ẹni tó ní lẹ́mìí wípé wàásí tóun fẹ́ máa ṣe yìí gbogbo ayé gbúdọ̀ gbà túláàsì wọn gbúdọ̀ gbà tó o bá wá sọ tó o lérò pé èèyàn mẹ́wàá ó gbà tẹ́nìkan kan ò gbà yóò sùn ọ́ ṣùgbọ́n tó o bá ti ní lẹ́mìí pọ́ lọ́run lónìí gbígbà sísọ ni kíwọ́ ó wí bó o ṣe ń sọ yẹn ó máa pa ládàá. kéèyàn wá máa sọ wípé ìyá màdé á jìyà lọ́dọ̀ ọlọ́run ẹ wo gbogbo ta àwọn èèyàn ṣètò ọlọ́run ọlọ́run fìyà jẹ wá gbogbo wọn ò kírun àkí lọ́run ló fìyà jẹ wá ṣèbá wa ń wí àwa ń sọ fama ala rasul al balag torí pé àwọn èèyàn ṣì dá wà gbọ́yé ìwé àwọn èèyàn tí ò ṣètò ọlọ́run ló ilé ogójì lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ àwọn èèyàn tí ò ṣe tọ́lọ́ nílé ogójì lẹ́gbẹ̀ẹ́ kejì ìwọ ló jìyà wọn ó ṣe á jẹ́ tó fi jìyà wọn. àṣebí wọn ń sọ tọ́lọ́ ìwọ máa sọ tiẹ̀ tí wọ́n bá gbọ́ alihamudulilayi bí wọn ò bá sì gbà ìwọ ti sọ tiẹ̀ ọlọ́run ò ní fi àjọ àwọn akọrin sọ àwọn sọkún kí ló fẹ́ kún. gba àwọn ilé ogójì náà ni mo kírun àti ṣe wáàsí wáàsí mo kírun ìgbà táwọn ibi fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní mọ́ bara rẹ̀ nínú jẹ́ má para rẹ nítorí wọn. ọlọ́ni máa ala rasuli illa balá kí wọ́n ní ti ànábì akálàṣe tó o bá jíṣẹ́ tó o bá lọ dákẹ́ ìyẹn níyà tó o bá pawọ́ mọ́ ń ta fi ràn ó níyà ṣùgbọ́n lókùrúgbà tó o bá ti ń sọ ìtọ́lọ́hún sáwìí ni o máa wí ọlọ́hún sọ báyìí ẹni tọ́lọ́hún ti fẹ́ kó gbà yóò gbà ẹnitọ́lọ́ kò sí kádàrá àmàna kò sí nítorí ó ṣe innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha ọlọ́run rẹ̀ ànábì kì í ṣe pẹ̀lú ìfẹ́ rẹ̀ làwọn èèyàn fi mọ̀nà ò lè fẹ́ tó bá fẹ́ mọ̀nà ọlọ́run ọba ní máa fi ẹni tó wù ú mọ̀nà tọ́lọ́run bá wá ní káwọn èèyàn mọ̀nà látara ọ̀rọ̀ tó sọ ó jẹ́ dúpẹ́ fọlọ́run má rò pé ìmọ̀ràn gbé kalẹ̀ rẹ má rò pé ìmọ̀ kan tó o ní tó débẹ̀ òun ni ó dẹ̀ rẹ̀ lómi gan kò kéwú kò mọ̀ kéwú ó kàn gbọ́rọ̀ lẹ́nu àáfàá òun ló sì lọ sọ́fẹ́ nìkan ọ̀rọ̀ sì yé àáfàá sì ṣe dọ̀la ẹni ò tó. anabi sọ anabi ní faruba mubalagin aw a minsami mélòó mélòó lẹ́yìn tó ṣe wípé òun gan ò gbọ́rọ̀ lẹ́nu anabi wọ́n mú détí gbọ́ rẹ̀ ni òun sì gbọ́ yé ó sì rí lójú ẹni tó gbọ́ gángan lọ sallallahu alayhi wa sallam ló pé n tó gbọ́ sọ ni tiẹ̀ wọ́n wá gbà wọ́n ò gbà ìyẹn ò ní kó wá yọ kúkú sí wọn pé kí ló dé ẹ kò kírun ẹ mo ṣe wá sí fún wọn kò gbà ó dé jìyà là ó ti lójú pò gbígbà kò sí lọ́wọ́ wa kódà kéèyàn máa ṣe wáàsí kó máa ṣe wáàsí kó o pé gbogbo tó ń sọ yẹn àwọn èèyàn ò gbọ́ ìdàkejì rẹ ni wọ́n sá máa ṣe tiẹ̀ torí pé bó o ṣe ń sọ yẹn ládàá rẹ ń lékún sí lọ́dọ̀ ọlọ́ pé wọn ò gbà yẹn kò ní í ṣe pẹ̀lú ládàá tiẹ̀ lọ́dọ̀ ọlọ́ sásọ gbígbà yẹn ìyẹn ò ní láadá lérí torí pọ́lọ́ ló ní yẹn sísọ ló ń gba láadá lérí ẹ̀ tó bá yẹ pé gbígbà lèyàn fi gba láadá ni kọ̀ọ̀yẹ kánábì inú àwọn gbalára àwọn kan lọ́dọ̀ èèyàn mélòó ló gba tiẹ̀ ṣùgbọ́n yóò gba láadá lọ́dọ̀ torí pé kò dákẹ́ ọlọ́run bá fi sọ fún wa wípé fama alárọ̀sọ́ọ̀lù ìlàlùbàlà kò sí ń ta bí ànábì wa kò sí ń ta nídìí lọ́dọ̀ rẹ̀ ìlàlùbàlà kó náà ni kó wí anabi sì wí abánabi yóò wí dàmà anabi tó filẹ̀ ayé lẹ̀ ní hajjatul wada ají kan yìí tànàbí ṣe tí ó ṣe mí ìmọ̀ òun náà làkọ́kọ́ òun nìkan yìí ají ànábì ò pé méjì umura ló pọ̀ tànàbí ṣe ṣùgbọ́n ají kan ṣoṣo tànàbí ṣe láyé òun náà ló ṣe tí ó ṣe mí ìmọ̀ òun náà ni ají dágbére àwọn èèyàn tí wọ́n ṣe ají lọ́dún náà àwọn àfáà ni wọ́n lé ní hundred thousand ànábì wa kó wọn jọ ní àràfà anabi wa ń bá wọn sọ̀rọ̀ anabi náà yẹn yẹn ẹ máa gbọ́rọ̀ mi la'alli khudhu anni manasikakum la'alli la ahujju ba'da hajji hada torí pé ẹ máa mú bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ hajj yín lára mi torí pé ó ṣeé ṣe lẹ́yìn ọdún yìí kí n má ṣe hajj mi mọ́ anabi wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí anabi wa sọ níjọ́ náà nígbà tánábì parí ọ̀rọ̀ yẹn tó parí gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ tán ànábì wa sọ wípé hal balaktu ẹ̀yin yẹn jẹ́ mo jẹ́ṣẹ́ àwọn yẹn ní naam ànábì wa ní èrè ọlọ́run bá ń jẹ́rìí sí ànábì bí gbogbo ayé níjọ́ náà àwọn yẹn ti ń bẹ níjọ́ náà wọ́n lé ní hundred thousand tí wọ́n wá sí hajj náà ntí wàá máa ń ṣe mí léèmọ̀ dọ̀la ni wípé Anabi ò sì lo spíkà bó ni gbogbo wọn ṣe gbọ́rọ̀ tánábì ń sọ hundred thousand yẹn gbogbo wọn ni wọ́n gbọ́ ntànàbí ń sọ lẹ́yìn hajj yẹn ànábì ò ṣe hajj míì mọ́ ẹ̀dá jẹ́rìí pànàbí jíṣẹ́ pé ọlọ́run jẹ́rìí pànàbí jíṣẹ́ pé nínú jíṣẹ́ pé sànàbí dàkúrẹ́ ni ànábì ò dàkúrẹ́ ṣẹṣẹ rẹ̀ wà àkúrẹ́ àbí ọ̀wà àkúrẹ́ kò wá síbi kan láyé káwá ní òsì mùsùlùmí bẹ̀ irọ́ ni gbogbo sẹ́yìn torí pé ọlọ́run rán ànábì sí gbogbo àgbáńlá ayé iṣẹ́ rẹ̀ káàkiri gbogbo ayé ọlọ́run bá ti fòǹtẹ̀ lù pànàbí jíṣẹ́ ọlọ́run bá sọ pé rẹ̀ ànábì fọkànbalẹ̀ وما على الرسول إلا البلاء ọlọ́wọ́n bá ní ntaabi anabi òun náà ni pé so jíṣẹ́ ilà ìbàlá kò sí tó jọ̀ràn yẹn fún bí kì í ṣe pé kó jíṣẹ́. mẹ́tùbẹ́dọ́ náwà mẹ́tàkìtù torí pé ọlọ́wọ́n ọba yẹn alámù ọlọ́wọ́n ọba mẹ́tùbẹ́dọ́ èyí tẹ́ ẹ bá fi hàn nínú iṣẹ́ ọwọ́ yín táyé bá mọ̀ ọlọ́mọ wàmọ́ takitumun èyí tẹ́ fi pamọ́ nínú iṣẹ́ ọwọ́ yín tẹ́ ń fira yín hàn bí ẹni ọlọ́run ṣùgbọ́n ní kọ̀kọ̀ ẹni èṣù níyín gbogbo ẹ̀ ló yọ ọlọ́run kò séyìí tí ó mọ̀ ẹni tó ṣe pé ẹni ọlọ́run ní tẹ̀yìn èèyàn tẹ̀ ń fojú ẹni àbùkù wò ọlọ́mọ ọlọ́run ọba máa ń tẹ́ fi hàn síta ó sì máa ń tẹ́ fi pamọ́ kò sí kankan tó pamọ́ sọlọ́run jẹ̀mọ́ tá a bá wá mọ eléyìí níbo la fẹ́ farapamọ́ sí. Si? lóbi jẹ́ pé ẹ ká tún àárín wa àtọ́ lọ́hún kájí ó da àárín wa àtọ́ lọ́hún ẹja jí ó da kódà gbà mí ń bẹ gan bá àárín wa àtẹ̀yìn àsọ pé káàárín wa àtẹ̀yìn ó bàjẹ́ o ṣùgbọ́n kàkà táàárín wa àtọ́ lọ́hún ó bó fi bàjẹ́ káàárín wa àtẹ̀yìn ó yà bàjẹ́ tó bá ṣe pé torí ìyọnú ayé lòun wá ń wá táàárín wa àtọ́ lọ́hún ó fi bàjẹ́ kájí káàárín wa àtọ́ lọ́hún kájí ó da làbá àfisọ nínú ọ̀rọ̀ tiẹ̀ wípé kùn rọ́bì tọ́lẹ̀ ìjà ṣe wá rúfa rayatal amali wasiri ilallahi fi jidi bila hasali wa insha urtabi naqisin anta taarifuhu fagadhiru wakabil qur'ani wakitamili. oníkun rọ́bì tàlídàṣe wàrúfàráyà tàlámàlì gbogbo tó orí kò ti ṣe níwọ̀ ẹ̀ṣẹ̀ má ṣe ṣòro nípa Ọlọ́run ní foríjàn. ntọ́ náwó sí lọ́dọ̀ Ọlọ́run má ronú pọ́lọ́run ò ní ṣe fún ọ kun rọ́bì tàlídàṣe jẹ́ni tí ó dira rẹ̀ lámùrè jẹ́ni tí ó fọkànbalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wàrúfàráyà tàlámàlì wá na àsíá pé yóò da òní kó o máa nà sókè má máa ní lẹ́nu pé kò ní da kò ní da àníyàn pé yóò da ọlọ́run ó foríjì mi ọlọ́run ó ṣàánú mi òní kó o máa gbé sókè. wàsírí ìlàlà ẹ̀fẹ́ jẹ́dẹ̀ bí lásàlẹ̀ wàsírí ìlàlà ẹ̀fẹ́ jẹ́dẹ̀ bí lásàlẹ̀ wàsírí ìlàlá èéfì jìdì azali mọ àwọn olóògbé òní kéèyàn ó wà mutafail kéèyàn wà optimistic mọ láníyàn pé ó da ẹlòmíín bẹ ó ti fẹnu ba ti ara rẹ̀ jẹ́ pé táyé táwọn ọmọ lè dá mọ là mọtò pé kò ní ṣeé ṣe wasiri ilalayi fi jide bina azali wasiri ilalayi fi jide sir ilalayi má gbọ́dọ̀ ẹni kankan ọ̀dọ̀ Ọlọ́run ni ó dojúkọ lórí gbogbo nǹkan mélòó mélòó kí lọ fẹ́ rí lọ́dọ̀ èèyàn kí láyé fẹ́ ṣe fún ọ wasiri ilàláì ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo tó ń fẹ́ ní tó fẹ́ jẹ ọlọ́run ní ó máa bẹ̀ wasiri ilàláì fi jìde bìlà àzàlí wasiri ilàláì fi. ẹni tó bá sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ òun tayọ kẹ́nìkan wá sọ pé ibo ló fẹ́ rìn àwọn ọmọ ògbà ṣé tí mo mọ bí mo ṣe lọ ń bọ́ lọ́hùn wasiri ilàláì ìyẹn lọ́yẹ kí gbogbo wọ́n dì mú jìdí bílá hasali di ọlọ́run má ṣeré má mulere fi jìdí bílá hasali má fi sawada má fàdúrà ṣeré ntọ́ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lọ má ń alibaba àlìbáàbà wàlájà wàlìjà má sinmi ọlọ́run báyìí ni mo ṣe ń fẹ́ báyìí ni mo ṣe ń fẹ́ wàá mọ̀ tún àárín ìwà àtọ́lọ́run náà ṣe jẹ́dẹ̀ bílá hasali wàṣírí ẹ̀fẹ́ jẹ́dẹ̀ bẹ́lá jama àṣírí ìfọ̀kànbalẹ̀ nìyẹn kò síbi kankan ẹlòmíì ti dààmú dààmú pàbó náà ló tún já sí ọlọrí ilẹ̀ ọlọrí òkè ọmọmi tútù ọmọmi gbóná ọlọ́nu omi gbogbo ẹ̀ padà já sí ti ń fẹ́ wàsírí ìlàlá ìfíje dẹ̀ẹ́bìnlá tí ò bá tó lé ní ṣe sùúrù ṣe bọ́lá wọn bá ń bẹ kò sí ní kú wá ṣe sùn mọ́ tún àárín ìwà àtọ́lọ́run ṣe táàrin àtọ́lọ́run bá ti dán mọ́rán kódà tí n tó ń fẹ́ yẹn tí ò ti tẹ̀ ọ lọ́wọ́ kan ló balẹ̀ ọ fọkàn balẹ̀ pé yóò ṣe torí wípé wàá ń ṣá ọ̀rẹ́ tàbí iná kẹsàn wà wàá ń ṣá ọ̀rẹ́ ta kọ̀ wá sẹ́ni tó pé wàá ń ṣá ọ̀rẹ́ tàbí iná kẹsàn-án àfọ̀hání tiwọn náà bá wà mọ́ra rẹ̀ wàá ń ta ṣá ọ̀rẹ́ tàbí iná kẹsàn-án fi fún. ìwọ náà rí pé nákísù àṣe ètò kan bẹ fi kàtà àrífò ìwọ náà mà ọmọ bí tó kù sí. fi kàtà àrífò àwọn wà ń ṣe òru tàbí nákísì à ń tàtà àrífò tí wọn náà mọ̀ wípé a ah, èmi náà mọ̀ pé mò ń ṣe lọ níbí ìwọ náà mọ̀ òkú ekùn kó nu ọmọ nú ẹ̀ tá a bá sọ pé ká tún àárín wa àtọ́ lọ́hún sí ibi tá a ti túnṣe nìyẹn ọwọ́ àjòkó ńlẹ̀ ọtí òun tí ó gbà ah, àwọn afá ń bẹ lé wọn bẹ lọ́wọ́ fún mi. àbò ah, gbowó ẹ wọn lọ ẹńtà tá a rè fo wọn bẹ lọ́wọ́ fún ọ ìwọ ń mutí wọn bẹ lọ́wọ́ fún ọ ìwọ ṣe zìnà ìwọ fẹ́ tààrin tiẹ̀ ṣe ọwọ́ afẹ́ máa lo àárín tàwọn afá àtọ́ da pẹ̀lú ọlọ́wọ́ fẹ́ máa fi ọlọ́wọ́ èyí lè lo four one nine fọlọ́n kò possible bọ́ bá fún ọ ẹ̀dẹ́ni wàá ń ṣá orí ó lé anabi bẹ́ẹ̀ lọ́n fún mi mo fẹ́ kémi àti ẹjọ́ wà báyìí nú àlìjẹ́nà anabi ní kò sí wàhálà anabi ní ṣùgbọ́n àìní ala nafsika bi kathrati sujud anabi ní ṣùgbọ́n wọn náà má forú ṣeré o kún mi lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náfìlà wọn náà lọ́mọ yẹn náfìlà anabi ò ní lọ́mọ mutí àbọ̀ sọ fọlọ́n anabi ò ní lọ́mọ ṣe sìnà àbọ̀ sọ fọlọ́n bọ́bá lẹ́nìkan tó bá bá àfa àfa ẹ bá bẹ lọ́n tó sì mọ̀ pé nǹkan kan bẹ tí ò da aláàrẹ̀ ń gbé kọ́ lọ́ torí pé ṣẹ̀ kì í jádùn àwọn gbà yóò wá máa sọ pé eh, àwọn àfáà tá a lọ ní kí wọ́n bá bẹ́lẹ̀ ọ̀gán wọ́n bẹ́lẹ̀ àdúrà gan ògbà gan gbà tá lọ kúrò ní Islam làdúrà tó gbà so òfin ti ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn gbà tó ní kí wọ́n bọ́ bẹ́lẹ̀ ọ̀hún. kíkó wọ́n tún àárín rẹ̀ àtọ́ lọ́hún ṣe lè yàn máa fi free kò ní ìdá wa lo bí ẹgbẹ̀rún wákàtí lórí pọ̀ ń bẹ lọ́hún ẹnu ọbẹ̀ lọ́hún Ọlọ́hun ṣe nǹkan báyìí fún Ọlọ́hun ṣe bí o sì ti ṣe lójú ẹsẹ̀ ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ pé yóò ṣe yóò sì máa fà mí ó ṣe hàn wá ní tó fi lè mọ̀ pé yóò fà mí ó ṣe hàn bó bá kù díẹ̀ kójú ó ti ọ báyìí yóò sì kò ní jójú yẹn ó ti ọ wọ́n lè má ti fi nǹkan yẹn lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí tásìrì bá ti fẹ́ tu ó sì mọ̀ pé ó dúró ti ọ. wá ń ṣá orí tábìlì ẹ̀ náà kẹsàn àǹtàtà ibi tó kù sí ni pé tó o bá ti fura pé ibi tíwọ náà kù sí nìyí tíwọ náà sì mà tí ń kó bá àárín ìwà àtọ́lọ́hún fagadérò àkàbẹ́rẹ́. fagaziru akabe korani afaani fagaziru akabe korani wakitamili lọ gbé korani lọ wo kí lọ́lọ́run ọba fẹ́ kí lọ́lọ́run ọba ọ̀fẹ́ ń bẹ̀ fi korani bọ súnmọ́rọ̀ ọlọ́run kí lọ́lọ́run ọba fẹ́ kí lọ́lọ́run ọba ọ̀fẹ́ tẹ̀síìrì là ń gbọ́ yìí fagazero akabe koran súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run máa gbọ́ wá sí ibi tó o ti ń gbọ́ wá sí ló ti máa gbọ́ èyí tó da nínú nǹkan tó o ti ń ṣe pé alhamdulilah èyí tó o tí ì máa ṣe nínú iṣẹ́ olóore ó gbọ́ nínú wá sí lóbi dá pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yàtọ̀ sí àsìkò tẹ̀síìrì ó tún dọ̀dún tí ń bọ̀ kó tó gbọ́ wá sí. bẹ́ẹ̀ sì ni àlè má jẹun lójúmọ́ oúnjẹ tẹ̀mí mọ́ ni wá sí fagaziruhu akabe kọ́ránì tamili fagaziruhu akabe kọ́ránì. jama ẹ̀mí wa ń pariwo elébi ń pa òun àti sí ló ti fún lóúnjẹ kẹ́yìn tára rẹ ọba sì jẹun ọwà oúnjẹ fún ọwà gbọ́ wá sí mọ́ mọ́ bá pèdè wá sí gan òní lọ ọbẹ̀ ẹ̀yin èyí lọ wá sí ẹ̀yin èyí gbọ́ràn ọlọ́run ọba bó ló ṣe fẹ́ pé fagaziru kò wá sẹ́ni tó ju wá sí lọ àfọ òmùtiẹ̀ ń bẹ̀ ọmọ kí òmùtiẹ̀ ń bẹ̀ ẹni tó ti mọ náà òmùtiẹ̀ ń bẹ̀ gbogbo yìí táwa ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tán jókòó àwa ṣe pé tún ò tí gbọ́rí là ń sọ ni. àkàbẹ́ kọ́ra ni wá gbogbo ẹ̀ tẹ́ náà kì í ṣe pé ń fi pé وحاربي النفس وامنع قواعتها ونفس تهوى الذي تدعو إلى nítorí àsìkò afáàní wàhálìbí nafsa ẹ̀mí ọ̀tá wa ni ẹ̀mí rẹ̀ ni o máa sọ fún wa pé ṣẹlọ́n ṣẹlọ́n ṣẹlọ́n ṣẹlọ́n wàhálìbí nafsa gbógun tẹ̀mí wàmúnágàwà àyàtà májèkẹ́mi rẹ̀ ó gbé ọkọlù ọlọ́run torí pé mi rẹ̀ ò rárá gbà á bí ọlọ́run bá dé ṣùgbọ́n ní ó tì ọ́ torí pé mi a máa ti ní lọ síbi yapa àṣẹ ọlọ́run wà á rí bi nafsa wà nà á wà nafsu ta wà lẹ́dí tẹ́dí hàn. torí pé mi tẹ́ rí yẹn tẹ́dí hàn ilá zálálí ẹ̀mí máa ń tìyàn lọ bí ẹ̀ṣẹ̀ ni ẹ mọ̀ nítorí bá a ṣe jókòó wá sí ìtẹ́pọ̀ lórin ayé kan ló fẹ́ kọrin ni àwọn èèyàn pọ̀ jù báyìí lọ ẹ̀mí yìí èèyàn ṣe mistake ṣe dáadáa kí wá ní mistake ńlẹ̀ mo ṣe dáadáa ṣe é gbọ́ rí èèyàn ọmọ ṣe mistake ṣaburú ni ẹ̀mí ọmọ tìyàn lọ síbi aburú ẹni tí ò fẹ́ ṣe sìnà ẹ̀mí ọ sọ wípé ibi tó bá ṣe ibi tó bá lọ foríjì lọ́lọ́ bákan náà wà nafsu ammaratun bis-su'i qala lana ẹ̀mí wa tẹ̀rí yẹn ammaratun bis-su'i qala lana rabbul khala'iki fadhari'a. ọ̀nà wà nafsu ammaratun bis-su'i ẹ̀mí máa pani láṣẹ kéèyàn ó ṣaburú ṣaburú ṣaburú kọ́ lálànà bó o la ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹni tó sọ fún wa ni rọ́bùlùkàlà èké fàtàrẹ́ aládàkàlì rọ́bùlùkàlà èké fàtàrẹ́ tó bá wọnú suratu Yusuf ọlọ́run ọba sọ ń bẹ̀ wà nọ́fṣù inna nọ́fṣà àwọn wàjúrò àkàsàn ìlà tasmàlà kẹlẹ́mà wàlá tó tẹ kó là á fa kìn wá mú. fákẹ́ wa nítorí àsìkọjá dàdú ń bẹ̀ afa tòótòótò léyìí pé téèyàn bá ronú sí i èèyàn mọ bó ṣe yẹ ká gbáyé àwọn yẹn kàn ń tẹ ayé balùbalù ẹ rẹ lómi ẹ sì wò títí pé ah sọmọ mùsùlùmí lè wọ yìí náà báyìí ó ń jí ó ń jẹun ọlọ́run ó ń mumi ọlọ́run òun fín atẹ́gùn ọlọ́run àìmọye tí ń bẹnu atẹ́gùn tó yẹ pé tó o bá fín ọpọlọ rẹ ó dàrú ọlọ́run sì ń bọ̀ ọ́ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó mọ̀ fín tí ò ní dọpọlọ láàmú òun fà á sínú carbon dioxide oxygen ọlọ́run ọba ń ṣe gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ fún ọ ò sì ṣe tọ́lọ́run má bá ṣe wáàsí fún ọ ó wòra rẹ pé ó tóbi ju wáàsí má bá lọ́lọ́run ọba ọ̀fẹ́ ó ní sọ ọpọmọ ọlọ́run ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí máa ń bi ẹ̀mí bẹ́ńbẹ́ àti làáfàá fi sọ pé wájú rí àkàsáwò ẹ̀ jìnnà sáwọn ọ̀rẹ́ bú tó ń bá rìn mélòó mélòó lọmọ tó fẹ́ yaare ṣùgbọ́n àwọn tó ń bá rìn wájú rí àkàsáwò ẹ̀ látàsímà làwọn kẹ́lìmán jìnnà sáwọn ọ̀rẹ́ burúkú má gbọ́rọ̀ sí wọn lẹ́nu má fi ṣe sí ìrẹ́jọ tiwọn wàlá tuti kúlà afákin wàmú tátálí má sì ṣe tẹ̀ láwọn ẹni bíi òkúrẹ́ àwọn ẹlẹ́tàn nínú èèyàn má mú wọn lọ́rẹ̀ẹ́ ayọ̀ èyàn ò ní máa tẹ̀ lórí ló fi jẹ́ pọ́lọ́ ní wattaqullaha ha kunu ẹ máa bẹ pẹ̀lú èyàn rẹ jẹ́ ká mọ àwọn tó ń bá rìn àwọn wo lọ́rẹ́ rẹ àwọn wo lọ ń bá rìn àwọn olè ń kóra yín kiri tó ẹgbẹ́ àtúntẹ̀ ah, bá ti rí lágbájá lágbájá náà mẹ́ẹ̀ láàyò àwọn wo ń bá rìn ọlọ́wọ́n bá ní ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni ẹlòmíín bẹ kì í ṣe pẹ́ ní ibú ni ṣùgbọ́n àwọn tí ń bá rìn òun ló sọ́dẹ̀ ní ibú gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ẹjẹ́ àkíyèsí kọ́bùlà fàwátì lùwákìtì kó tó bọ́ a sì láǹfààní àti túnṣe báyìí kọ́lọ́wọ́n bá kó wọlé àti tóbi rẹ̀ kó mẹ́ta ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo bí tá a kù sí kọ́lọ́n já túbá gbogbo fi kàn wá subhanakallahumma wa bihamdik.

ẹni tí ó ṣe wípé ibi tó dé sí kìí ṣe ọ̀dọ̀ àwọn mùsùlùmí oúnjẹ àwọn náà sì fún lóúnjẹ tó fi ń jẹ sàárì kí ni ìdájọ́ oúnjẹ yẹn lórí ààwẹ̀ rẹ̀ lókùrúgbà tó ń jẹ yòówù bá ti so oúnjẹ tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa tó ti yọ báyìí kò sí tó burú mbẹ ààwẹ̀ èèyàn lálàáfíà ọlọ́ni wa ta'amu ahlil kitabi hillun lakum tó ti yọ báyìí oúnjẹ kò sí láì fi bẹ́ẹ̀ àwẹ̀ yẹn lálàáfíà nítorí pé àpọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ gan oúnjẹ tí ó fi sínú bóyá bí àpọ́n kan yóò rà á ta ni sàárì náà ibòmí bẹ wọn máa dáná sàárì lálẹ́ ilé oúnjẹ yóò jẹun bẹ̀ ni so ti wá báyìí so kò sí láì fún bẹ̀ àwẹ̀ yẹn lálàáfíà bákan náà ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá sọ fún yàn wípé kéèyàn dákun kéèyàn ra omi fóun nínú àwẹ̀ kì í dẹ̀ ṣe mùsùlùmí kò sí láì fi bẹ́ẹ̀ kéèyàn ra omi fóun torí pé Ọlọ́run òbí léèrè kó gbààwẹ̀ ó gbúdọ̀ kọ́ gba ìsìláàmù nínà kó tó lè gbààwẹ̀ so èèyàn lè ra omi fún kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ àmọ́ mùsùlùmí ó ń sọ wípé kéèyàn ra omi fún ọ ah, gbààwẹ̀ ní òun ò gbààwẹ̀ kéèyàn má ra omi fún kéèyàn ọjọ́ lọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́tọ̀ kó má jẹ́ pé èèyàn lèèyàn ṣe kí ni o èèyàn lèèyàn ń kún lọ́wọ́ àmọ́ èèyàn rí mùsùlùmí kan ẹ̀mí ti fẹ́ bọ́ ọwọ́ èèyàn sì nìkan lomi wà ẹ̀dákun ẹ̀ fún lomi ẹ̀mí ò ti fẹ́ bọ́ akéèyàn fún torí pé líla ẹ̀mí ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo wa sobi yẹn ti jẹ́ nìyẹn bákan náà àfọwọ́ tún gba àfọwọ́ ọlọ́run kọ́ ní nawọ́ tún ọlọ́run ọba ọwọ́ ọlọ́run yẹ̀mí inú ọ̀tún ní gbogbo ẹ̀ ọlọ́run ò lọ́wọ́ òsì tí báwọn afáà yìí sọ fún wa kò lọ́wọ́ òsì lillahi yadani kìlìtà ọmọ yẹ̀mí ẹlòmíràn wà á béèrè fún gbàtọ́ lọ́wọ́ bá gbé wà sí abu shimali má sí abu shimali shimali tá ń sọ ń bẹ̀rẹ̀ gidi shimali tọ́lọ́run sotigi ní sàkání tiyín àwọn kan wà ń bẹ ṣùgbọ́n lọ́hùn gbogbo rẹ̀ méjèèjì ọ̀tọ̀ ni so nínú akida alusunna alijama so àwọn èèyàn ni ó fọwọ́ kì í ṣe pé kọ́ máa fọwọ́ òsì gbà kì í ṣe pé wọ́n àti ẹ̀gbẹ́ téèyàn fẹ́ gba nǹkan lọ́dọ̀ yẹn tó jùyàn lọ kéèyàn wá náwó òsì ẹ̀ mọ̀ gbáàdì fínni ọlọ́run gangan ni ó mọ̀ọ́mọ̀ tú láàsì wọn kan náwó òsì láti lè fi mọ̀ pé ẹni ìyá ni wọ́n tó ti yé nínú àyà mi ọlọ́run ọba ní fàámà mẹ́ni kìnìún eh, kan yuhasabu hisaban من amma man utiya kitabahu wara'a dhahrihi wọn kì ọwọ́ rẹ̀ òsì bọ inú rẹ̀ báyìí yóò yọ lẹ́yìn ni ó fi gbà kì í ṣe pọ́wọ́ òsì gan lásán kọ́lọ̀n kó o sọ wa ń bẹ̀. bákan náà ìbéèrè lórí naam kì í ṣe dáhàwá adáwàtú ilallah ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ọlọ́run bá sọ ní alukur'an ọlọ́run kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ọlọ́run ọba ní ẹ̀yin mùsùlùmí ìjọ tó dáa ní ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa kẹ́ ẹ sì máa kọ ìwà àbàjẹ́ fún àwọn ènìyàn ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run nínú tá a fi mọ àlùmọ̀ yìí ni nínú àdáyanrí tọ́lọ̀ ń ṣe fún àlèwúmọ̀ èyí ni gbogbo mùsùlùmí òun ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe dáwà bí ìmọ̀ kó wa bá ṣe mọ̀ bí ìmọ̀ kó wa bá ṣe mọ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ̀ wọn bó bi léèrè ìpè èé ṣe tó ṣe òun náà lẹni tó ní mímọ̀ ẹni tí ò ní mọ̀ ọlọ́run bi léèrè bó ti wùlẹ̀ ọmọ nítorí pé kéèyàn ó mọ̀ sọ̀rọ̀ ó dáa ju kéèyàn lọ sọ̀ńtọ́ lọ́wọ́ wí ṣùgbọ́n ẹni tó ní mímọ̀ tí ò ṣe ọlọ́run wà kádà rẹ̀ ọlọ́run obìnrin rẹ̀ ìmọ̀ táwa ń sọ èyí tó ti gbọ́ yìí náà ó ti nímọ̀ lérí rẹ̀ náà nìyẹn lókùrú bó o ṣe màmá òun kéèyàn sọ fìdí ti gbọ́ ẹlòmíì náà ntọ́lọ́hún wí ni o ntọ́lọ́hún wí ni o ntọ́lọ́hún wí ni o ọwọ́ àgbà o kò gbà o ojúṣe tiẹ̀ o ti sọ náà nìyẹn ṣùgbọ́n àwọn tọ́lọ́hún ọbọ̀ wà á ẹni tó mọ̀ tí kò ṣe kí ni o tí ó kò sójú ọ̀nà ọlọ́run àwọn ọ̀nà táàfà wa máa fi ṣe dáwà pọ̀ nínú dáwà ọ̀kan ilé tá a ṣe nínú dáwà ọ̀kan ni agbówàsí lọ ìgbèríko nínú dáwà ni nínú dáwà oníkakọ̀ yàn kéwù tí wọ́pọ̀lọpọ̀ àwọn tán kà wá ń kéwù èyí tá à ń sọ yìí kódà ẹlòmíì gbé yìí sọ òun ò ráyè ṣùgbọ́n látàárọ̀ dalẹ́ yóò mọ̀ kọ́ yàn kéwù nínú àwọn tó wá kọ́ ń kéwù làáfóun wá sí ó jáde àáfà kọ́ mọ́ kéwù jáde ìmáàmù ló jáde gbogbo ọmọ jáde gbogbo ntí gbogbo wọn bá wá ṣe láyé àfa yìí ọmọ gba ìpinnu ẹ èyí táwa ń sọ yìí àwọn àfa wa ń gbà ládàlẹ rẹ bí wọn ò tiẹ̀ lóko wá ṣe léyìí ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn àfa àtàn kọ́ wa lẹ́kọ̀ọ́ tí ò ṣe dẹ̀ sí rírì tó fa yé lẹ̀ ṣùgbọ́n gbogbo táwa bá sọ láyé lórí aráàfin kan ládọ́ lọ́mọ bá wọn inṣàlá so látara àdé ló fi jẹ́ pé sọmọ́ká àfa wa nímọ̀ ọ̀pá màmá àfẹ́ kọ́ àńkè àwòrán yìí ẹ fẹ́ tiẹ̀ ṣe wáàsí fún amọ́sálásí ah, mo ní bísínẹ́sì kalabuja ni mo bísí pẹ̀lú ntọ́mọ yẹn kọ́ di katama elima ọ̀rọ̀ rẹ̀ wà burú pọ̀ njọ́gbọ́n jalè kíama kódà ju aláìmọ̀ká lọ tó kọ́lọ́n kọ́ láti tóbi rẹ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó sì tọ́ bu asọ́nà náà pẹ̀lú ògbọ́n ọlọ́run àyà nú àwọn àyà tí a mọ̀ bọ́ sínú ẹ̀ lọ́la àbọ̀túnla ọ̀rọ̀ dáwà yóò jáde mbẹ̀ so pẹ̀lú ògbọ́n ọlọ́run gbogbo àwọn ọ̀nà tí dáwà fi ṣe pàtàkì àìmọ́ṣe dáwà kí ni consequence ẹ̀ kí ni àtúbọ̀tẹ́ lérí ẹni tó mọ̀ àti lérí àwùjọ lápapọ̀ kí ni àtúbọ̀tẹ́ sọkọlọ́ nǹkan ọ̀la tó bẹ̀rẹ̀ kó ṣe àná wa bákan náà ẹni tí ó ń dájọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹni tó ń dájọ́ mùsùlùmí sí mùsùlùmí ọba àdìpẹ́ ní tó lè bọ́ ń gbowó òun yẹn kì í ṣe mùsùlùmí olóṣì ní kápá àti lọ́ọ́ bá yín tá náà nìyẹn ọlọ́ba ni. Lo, bàbá ń gba orí pọ́ níkà àìmọye kéèsì míì tí wọ́n ṣẹlẹ̀ tọ́ lọ bá lọ́yà láǹgẹ́sì lè má jẹ́ mùsùlùmí torí pé rí pé òun ní àwọn òfin àwọn qualification kan lára ó láwọn ìmọ̀ kan lára tó fi lè dúró wájú adájọ́ tó fi lè sọ̀rọ̀ lápèjúwe nísìnyí ẹnìkan bẹ ọgbàlẹ̀ rẹ ó sì lówó lọ́wọ́ jù ọ lọ o sì nílẹ̀ ní ìjù kan yẹn lọ òun sì nílẹ̀ bí ogún ọwọ́ ni lọ́ọ́ forí sọlẹ̀ òun ó mọ́lẹ̀ òun sì ní gbogbo òwe lọ́wọ́ àwọn èèyàn wá bọ̀ pé ṣébi tó dákẹ́ sí náà ni wọ́n lọ́wọ́ yẹn lọ gba àwọn lọ́ọ̀yà kan bẹ́ẹ̀ pé kódà wọn ò ní gba nǹkan lọ́wọ́ yẹn ọwọ́ àlọ́ lọ́ọ̀yà yẹn wá jẹ́ ẹni tí èsì mùsùlùmí ọwọ́ àníkọ́ mọ́ wọ́ọ́dì fún wọn bọ̀ gba ilẹ̀ yẹn padà ó sì bọ̀ ṣe kéèsì ó sì gba ilẹ̀ yẹn padà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí ẹ̀tọ́ rẹ òun ló ṣe kí ni òun ló fẹ́ gbà ẹni tó bá dẹ̀ rí pé ó lè bọ́ ọgbà ẹ̀tọ́ yẹn kò sí láìfín bẹ́ẹ̀ yálà ó jẹ́ mùsùlùmí àbí kì í ṣe kí ni o àbí kì í ṣe kí ọlọ́run bá kí kó ṣàánú wa àwọn ẹranko abidà tá a lè jẹ dọ́bìrù ọjọ́ kan nú ẹ̀ ṣùgbọ́n àwọn ẹranko yẹn mo fẹ́ mú kọ yòó bẹ́ẹ̀ sóti kábà lè mọ èyí tí àwọn àfáà àdáyẹn pẹ̀lú òkú ọlọ́run tó bá dọ̀la a máa ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni wípé ìbéèrè ẹni tí tó ti ṣe zìnà nígbà ìmọ̀ kan tí ó mọ̀ dájú ẹ̀ tó wá ti bímọ sọmọ zìnà lápọ̀ ọmọ yẹn àbí ìṣọmọ zìnà afáwọn sheikh bombas rahimahullah tí wọ́n jẹ́ àgbà fa ní saudi arabia wọ́n ti fààyè lẹ̀ kọ́nàbà kó bá foríjì wọn kí ẹ mufti mi ò tó débẹ̀ sìn wọ́n bí wọ́n ní béèrè báwọn náà ni wọ́n ti bí wọ́n wọ́n wá ní pé tọ́ ọlọ́run ọba máa ń sàmójúkúrò fún yàn lérí téèyàn bá fi àyìnmọ̀ ṣe kó tó pé àyìnmọ̀ kan lónítọ̀hún fi ṣe nǹkan yẹn ọmọ yẹ kí sọmọ zina ọlọ́run ọba yóò sàmójúkúrò fún ọmọ yẹ sọmọ zina àmọ́ ẹni tó ti wípé ok ọfà ó ti gbọ́n wá sí ó ti yé ẹ tó bá ọmọ ọmọ oyún tó bá wá láìsí igi oyún sì náà ní kankan ó mà á ó yé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kódà òun gan sọ ọ wá lọ ṣe òun ò lè láwùjáde kó wọn mọ̀ tó ti yé wa káyìí sorú ẹni báyìí ọmọ yẹn ibnu zina òun lọmọ yóò ṣe kéde o òní ó máa jẹ kò lè jẹ ojúlówó ọmọ gangan olóòótọ́ náà bàbá rẹ o ṣùgbọ́n ibnu zina ni láàyè rí tòun kò lè jogún bàbá wọn ṣùgbọ́n àwọn afáwa ni tí bàbá wọn bá fẹ́ kó ní nínú òpè ogún o wọ́n ní kí ni bàbá yẹn lè ṣe wọ́n bẹ̀rù àwọn afáà tí wọ́n ní ó lè sọ wàsíyà kan fún ní nǹkan báyìí nínú tó ní tó bá kú kò ní pín nínú ìpín tó wà lẹ̀ tó bẹ̀rù àwọn afáà tí wọ́n sọ obìnrin tó ń ṣe haid tó lè tìláwà Qur'an ọ̀rọ̀ àwọn afáà pọ̀ lérí ẹ̀ ibi tọ́rọ̀ pọ̀ sí jù òun náà ní gbígbé Qur'an àwọn afá àyà pẹ̀lú lórí wípé tí ò bá gbé kùránì ńkọ́ tó ẹ kó ti há sórí ti ń kà àwọn afá ní kò sí láì fi bẹ́ẹ̀ ó lè kà lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n ní tó bá jẹ́ pé àwọn àyà kùránì èyí tó yẹ pé lè ta awúd bóyá léèyàn fi wá sọ kùrìsí yìí wọ́n lòun nìkan ló lè kà kò gbọdọ̀ kọ́ di alukùránì àwọn afá mi ní kílẹ̀ rí tó fi lè ka kùrìsí yìí tí ò lè ka yókù pẹ̀lú òfin jẹ́ gbígbé quran lọ́wọ́ ibẹ̀ lọ́rọ̀ àwọn àfáà pọ̀ lé lórí wípé láti lè bọ̀wọ̀ fún alukur'an al-karim ó sì tún bẹnu àwọn àfáà mi tí wọ́n ní ẹ̀rí wo náà ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lórí àwọn nǹkan yẹn àgbùdọ̀ ti ọ̀pá bọ ìsàn púpọ̀ jù nítorí pé tàfáwùtù ń bẹ lórí gbogbo àwọn táwọn ń gbọ́ wá sí ẹlòmíì ó lè pa lórí kọ́ máa yàgbẹ́ gan-an kó gbé quran lórí ìgbẹ́ tó ti yọ báyìí ṣùgbọ́n ẹni tó bá láǹfààní àti kojú bọ tíra. Mm -hmm yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapọ̀ láàrin àwọn afa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn masala mi tó gbé ojú kan lèyàn mọ̀ nípa lèyàn fi ń wò wọn ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa lérí ẹ̀ èyàn wàá jọ gbogbo ẹ̀ èyàn wàá wò ewu ló tẹ̀sán jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n mọ̀ràn tá a ẹni tó ń ṣááìdì ni kó yẹra fún ma gbé ta aduban ma alukoran láti fi ṣe ẹ̀kọ́ nígbà tí bukata kẹ́kọ̀ọ́ ò mara tí bukata ò béèrè fún aduban ma alukoran kẹrìmù àmọ́ tó bá fẹ́ rántí èyí tó ti hánu Quran kódà kó mọ ṣáàdì ó lè rántí ẹ̀ tó ti wá báyìí kí ọlọ́run bá kí ọlá tó bẹ̀rẹ̀ kí ó ṣàánú wa subhanakallahumma bihamdik ashhadu an la.